ní ojúṣàájú níbẹ̀ ẹni a ti rí aṣojú amadiya ní ọwọ́ ọ̀tún mi àti aṣojú tàdọ́mùnà mùsùlùmí ní apá òsì tòró ṣeéṣe kí atọ́kùn kó fẹ́ ṣojú ṣàájú ń gbà ní kó fẹ́ fún àwọn kan ní àsìkò ju àsìkò lọ ẹ rí i pé wọ́n ṣètò yìí dáadáa tá a bá sọ wípé èèyàn létò mùsùlùmí ló létò ṣùgbọ́n ìjẹ́ gbogbo wa là máa ń ṣerú ètò báyìí tí máyá lórí báyìí adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún ẹ̀yin tí ẹ ṣètò yìí bí a ti jókòó tí àjọ ń gbọ́ tí àlàáfíà jọba láàrin wa yìí bẹ́ẹ̀ náà ni ká jẹ́ kí àlàáfíà ó jọba títí tí a ó fi parí ìjókòó yìí pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹ má jẹ́ ká fi ká sọ ọ̀rọ̀ mọ́tàbí tàbí ọ̀rọ̀ ọ̀rọ̀ kọ̀bákògbé síra wa tá a bá gbọ́ tí ẹnìkan sọ nǹkan kan tó jákojẹ létí wa ìwádìí ni ká ṣe ara nǹkan tí àwọn tó ṣètò ìjókòó yìí tí wọ́n jọ gbà tí wọ́n jọ ṣe ládéhùn nù nítorí náà gbogbo wa tó bá jẹ́ pé mùsùlùmí ni wa nítòótọ́ ntí kálukú bá ń sọ ẹ̀ máa mọ sọ́wọ́ ni. èdè tí wọ́n ní ká sọ náà ni Yorùbá ara ibi ìpàdé tí wọ́n ṣeun náà ni wọ́n ti mú ni wọ́n ti dámọ̀ràn orúkọ mi pé ta ni ọba wọn ṣe ètò atọ́kùn atọ́kùn ètò yìí ìjókòó yìí wọ́n wá kọ́ sílẹ̀ nínú ìwé tí wọ́n jọ fọwọ́ sí wípé èmi Muhammadu Mashood Ọlárẹ̀wájú Adépọ̀jù ni kó ṣe atọ́kùn ìjókòó náà nítorí náà kì í ṣe pé mo kàn wá ń bẹ̀ lásán. wọ́n wá ní tá a bá parí ọ̀rọ̀ náà tá a fà á lọ́tún lọ́sì ó yẹ kí a ní adájọ́ pé kẹ́ni káwọn kan ó fi òlùlù pé ọ̀dà àwọn báyìí ni wọ́n gbégbá orókè àwọn báyìí ni ẹ̀rí tẹ̀ wọ́n mọ́lẹ̀ ńgbà wọn wá rí wípé bá a bá ṣe báyìí o yọ dàbí ẹni pé àwa mùsùlùmí náà à ń kóra wa mẹ́rẹ̀ pé kò sí adájọ́ ọlọ́run ni adájọ́ ọba tí dájọ́ bá dájọ́ pé ibi tí a bá sọ́kù ọ̀rọ̀ náà kù sí tọ́lọ́mba tọ́ba jẹ́ká rójútu ẹ̀ ó ṣeé ṣe kẹjọ ó dára rẹ̀ ká tó kúrò ń bí. bí ọ̀bá rí bẹ́ẹ̀ ẹjẹ́ àti ibi tọ́ba kù sí káfí ọ̀sọ́dọ̀ ọlọ́run. ọba tí dájọ́ fún adájọ́ ká má tó sọ pé àwa tí a dájọ́ ẹjẹ́ ká fún gbogbo rẹ̀ sọ́dọ̀ rẹ̀. nǹkan kan tí mo wá fẹ́ lọ́wọ́ alẹ́ sí ni pé ká má gbàgbé gbogbo kìràkìtà wa lórí ilẹ̀ ayé àtàpá ọ̀tún ni àtàpá òsì ni gírafì tá a wà ojú pé a fẹ́ wọ àlìjánná lọ ẹ má gbé ẹ̀rí pamọ́ gbogbo ntí a bá rí wípé ó lè mú wa lójú rẹ ọlọ́run ó lè mú wa fi àkọọ́lẹ̀ ọlọ́run hàn bó ti fẹ́ nǹkan ẹ̀ bẹ́ẹ̀ ni ká gbé kalẹ̀ nípa báyìí ọlọ́run ọba ó fún wa ṣe o ọlọ́run ó fún wa ṣe o ọlọ́run ó fún wa ṣe o ẹ̀ẹ́ bọ́bá ṣe é ṣe ni nbà ní ká ṣe ihdina siratal mustaqim mọ́kànlá mọ́kànlá. bí kálukú ọ̀rọ̀ agbẹ́ àga wọ́rọ́wọ́rọ́ ẹ̀ má jẹ́ kó di ọ̀rọ̀ tí wọ́n bá ń sọ lọ́wọ́ àgbà ti dé ẹni tí ọ̀bàrá yè jókòó kí wọ́n jókòó. la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna sayyidana muhammadan abduhu wa rasuluhu فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم ومكروا ومكر الله والله خير ماكرين صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته láì sí iyèméjì. ẹ dákun kẹ́ni tó bá fẹ́ sọ̀rọ̀ o máa dárúkọ ẹ̀. orúkọ mi ni alhaji bùnìyàmín ọlátúndùn láti inú ìjọ amadíyà muslim jamaat nàìjíríà. láì sí àní àní kò sí irú olódùmarè òun náà ni ọba adẹ́dà ọba lè fi ohun gbogbo bákan náà ni mo jẹ́rìí pé ànábì Muhammad sallallahu alayhi wa sallam òun náà ni yarúsì ọlọ́run ọba àti òjíṣẹ́ tí ó péye jùlọ mo kí wa ní kíkì ti Islam wípé àlàáfíà ọlọ́run àánú àti ìbùkún olódùmarè tí ó ń bá nípìnkù wa gbé ohun tí afẹ́sọ̀rọ̀ lé lórílẹ̀ ènìyàn jẹ́ bí mọ̀dé tó fi sọ òun náà ni níbo ni anabi Isa alayisalaatu wasalaam níbo ló wà ó ti kú ni àbọ̀wà láàyè dídí àkókò yìí òun náà ni ohun tí a fẹ́ sọ̀rọ̀ lé nítorí pé ọ̀rọ̀ anabi Isa yìí ó jẹ́ ohun pàtàkì tí ń dárúkèrúdò sílẹ̀ láàrin àwa mùsùlùmí àgbáyé àti àwọn ẹlẹ́sìn ṣọ́ọ̀ṣì nípa ìgbàgbọ́ pé ó kú sórí àgbélébù tí wọ́n ń wí àti pé lẹ́yìn ìgbà tó jíǹde ó gòkè lọ sí ọ̀run lábara ó sì jókòó lọ́wọ́ ọ̀tún bàbá ìgbàgbọ́ tí wọ́n nu bákan náà ló tó wá ń ṣe rúkèrúdò láàrin àwọn ẹlẹ́sìn Islam gan wàyí nípa pé a ò mọ kókó ìrìn àjò ẹ̀ eléyìí gan òun náà lọ fa ìjókòó yìí láti lè bá wa ní ìmọ̀ tó péye láàrin ara wa kálí bá a lè fi ètíjẹ́ òdodo rẹ̀ rinlẹ̀ fún àwọn tí ń sọ kátàkátà nípa ànábì Ìsá òun náà ni ìjókòó wa ò ní dálé lórí wàyí o àwa mùsùlùmí amadíyà agbàdájú pé ànábì Ìsá alayhi salatu wassalam ó ti kú gẹ́gẹ́ bí àwọn ànábì yòókù tọ́lọ̀ ròyìn wọn fún wa ní al mímá wọn ti kú alayhim salatu wassalam wàyí o ìgbàgbọ́ wa yìí ó dúró lórí àlàyé ìtọ́lọ́run ọba gan tọ́dà nábì Ìsá alayhi salatu wassalam àti gbogbo ènìyàn ayé pátá tó ti fún wa nínú Al-Qur'an àti àlàyé ìtì àrí àtọ̀dọ̀ anábì wa Muhammad gan sallallahu alayhi wa sallam. ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi yìí ayé àti bọ̀kọ́ kà fún wa lórí ọ̀rọ̀ anábì Ìsá alayhi salatu wassalam súrà mẹ́ta tó tẹ̀lé ra wọn òun náà ni kókó ọ̀rọ̀ tí àwọn sọ̀rọ̀ yìí lórí orí kẹta tíráṣì alimrana orí kẹrin tíráṣì nizai àti orí karùn tíráṣì maida ayé àtúbọ̀kà fún wa níbẹ̀rẹ̀ wàásù yìí àórí ní orí kẹta tíráṣì alimrana ayé àádọ́ta ó lé márùn past fifty five eléyìí ni alukoran tó ti wípé bisimilayi rahman rahim aka gẹbi aya kan ọlọ́ni wàmákàrú wàmákàrá lọ́ọ̀ wàláwù hairu màkìrín ọlọ́run ní àwọn yẹ̀wúdí wọ́n pèsè kété láti pa ànábì Ìsá aleyhisselatu wasalam ní ìpakúpa wọ́n fẹ́ pa nípa ẹni ìgún nítorí wípé ẹni tí a bá fi àgbélébù pa ẹni ìgún ni ikú àgbélébù jẹ́ ikú tó burú gbáà ètò ìsepé títí di òní ikú ègún ni ohun tí ikú àgbélébù jẹ́ lásìkò yìí òun náà ní fẹ̀yìntàgbá ìtẹ́ fi ń pa àwọn dánadánà ọlọ́run ní èrò àwọn yẹ̀wúdí nìyí nítorí pé ànábì Ìsá alayhi salatu wassalam ó pera rẹ̀ ní òjíṣẹ́ wọ́n wá fẹ́ dójú tì í wọ́n fẹ́ fi ikú àgbélébù pa ìṣe wọn nìyí ọlọ́run ní wọ́n mọ̀kànlá lọ́ọ̀ ìwọ ọlọ́run ọba sì ń ṣètò bá a bá tiẹ̀ lo ète wípé ọlọ́run ń pète ète tó dáa ní tọlọ́run ọlọ́run ń ṣètò nípa wípé ànábì Ìsá kò ní tọwọ́ ẹ̀dá kan kú ọwọ́ òun ni ikú ànábì yìí sáwọ́ ti wá wàláwù ayélu màkìrín ọlọ́run ní gbogbo àwọn eléte òun ló ń borí gbogbo wa. wàyí o àyà yìí ń tọ́ka sí àwọn nǹkan méjì ìkíní ó fi ń yé wa ìtí àwọn yẹ̀wúdí láti fi kú ègún láti fi pa ànábì yìí sá alayhi salatu wassalam ẹlẹ́ẹ̀kejì ni ètò tọlọ́run nípa wípé olùwọ́pa yìí ta kò ní tọwọ́ ẹnikẹ́ni kú tí a bá wo orí kẹrin sọ́tò nìzáì àyà ọ̀tàlẹ́ nù àyà ọgọ́jọ ó dé méje kí ọgọ́jọ ọgọ́jọ ó dé mẹ́ta kí ọgọ́jọ ó dé ẹyọ five hundred fifty seven to one fifty nine ọlọ́run ní bisimilahi rahman rahim wa bi kufri'in wa kawli'in ala maryaman butanan hazima pẹ̀lú àìnígbàgbọ́ àwọn yẹ̀wúdí àti gbólóhùn wọn tí wọ́n ń sọ lórí mariama tó jẹ́ ìyá ànábì Isa alayhi salatu wassalam wípé ó ti àgbèrè ló fi lóyún ànábì Isa eléyìí jẹ́ irọ́ tó tóbi ńlá tí wọ́n pa mọ́ ìyá ànábì Isa alayhi salatu ọlọ́wà ni wàkàólíìn iná kọtàlínàlì màsíyà ìsàbùnù màríyàmà rasulullah wàmá kọtàlúhù wàmá sọlábùhù wàláàkì ìṣubí ọlọ́hùn wẹ́nà ladina tọ́làfù fìhì làfi sákì mínìhùn mọ́nà òbí yìí min ilmi ilà ti bá àzánni wàmá kọtàlúhù yakina ọlọ́ni àti gbólóhùn wa tí wọ́n ń sọ wípé àwọn pa àlùmọ́sí ẹni tí a túmọ̀ sí aláìka Isa ọmọ Maria òjíṣẹ́ ọlọ́run wọ́n ń sọ wípé àwọn Yahudi ní àwọn ti pa ọlọ́run wa ni gbólóhùn pé àwọn ti pa yìí wà má kọ́ta lù wọn ò pa ikú ànábì Isa kò ṣẹlẹ̀ lọ́wọ́ wọn wà má tọ́lá búrú èrò wọn ni láti fi kú ègún pa ànábì Ìsá tá a mọ̀ sí ikú àgbélébù ọlọ́run ní wọn ò fi àgbélébù pa ànábì Ìsá tọ́làbùwù yìí yìí ṣe pé wọn ò kan ànábì Ìsá mọ́ àgbélébù ànábì Ìsá ni wọ́n kàn tí ò sí iyèméjì ń bẹ̀ ṣùgbọ́n kò kú sórí àgbélébù òun ni tọ́lọ́run tọ́ka sí ní àárín yìí nítorí wípé ikú kan náà ní pààyàn ṣùgbọ́n tá a bá wò ó a ó rí wípé bí ọkọ̀ bá pààyàn bóyá ọkọlù yẹn ni tàbí yẹn jáàmù wọ́n wí pé ọkọ̀ palágbájá ó náà ni bọ́bá ṣe wípé ilé lówó pààyàn wọ́n pé ilé wó palágbájá ó náà ni ìgbọ́n tó bá ṣe pé yẹn sáìsàn ló kú tàbí ó sòkò tí ẹ̀ yí wọ́n pé ó èrò wọn ni wípé láti sọ ànábì yìí sá di ẹni ègún ọlọ́run wa ni wàmákọ́tàlù wọn ò pa ànábì yìí sá gbólóhùn tí wọ́n sọ yẹn irọ́ ni wàmà sọlá búùkù èrò wọn láti fi àgbélébù pa ànábì Ìsá alayhi salatu wasalam kò júṣe mahuwa masilubu yìí ṣe wípé wọ́n fi àgbélébù pa ànábì Ìsá wọ́n láti ìtúbi ọlọ́run ṣùgbọ́n ajẹ́kọ́jọ bẹ́ẹ̀ lójú wọn wípé ńṣe ni ó kú síbẹ̀ ọjọ́ bẹ́ẹ̀ lójú wọn ni ọlọ́run ìlànà àdínà tó la fòfin àwọn tí wọ́n ń ṣe ìyapa ẹnu lórí ànábì Ìsá yìí alayhi salatu wassalam láti ń ṣàkíní ọ̀ nínú iye méjì ni wọ́n wà tàbí ṣùgbọ́n ni wọ́n ń ṣe mọ̀láhùn bíi min ilmi ohun tí wọ́n máa ń pa ẹ̀ òun náà ni wọ́n ń sọ ọ́ jáde ilà ti bá azọ́rẹ̀ àbá ni wọ́n ń dá àbá dídá ni wọ́n tẹ̀lé ọmọkọ̀tà lúhu yẹ kíìnà ọlọ́run tó fi rinlẹ̀ wípé láìsí àní-àní wọn ò pa nípa pé kí wọ́n rí gbámú pínpín wípé lóòótọ́ ó kú sórí àgbélébù ọlọ́run ní balùwẹ̀fọ́ àwùláwù lẹ́yìn lẹ́yìn àìkú ànábì yìí sásórí àgbélébù yìí àwa ṣe ní ilé ọba tó jó ẹwà lóbùkún àwa ṣe àgbéga fún wá sí ọ̀dọ̀ wa ohun yìí tí a ń láti yẹ̀wò lé ọ̀rọ̀ yìí òun náà ni ètò nípa àgbéga tó lọ́ọ́ lóun sí fún ànábì Ìsá yìí alayhi salatu wassalam àgbéga yìí kì í ṣe wípé ànábì Ìsá ọlọ́run gbé lọ ọ̀dọ̀ láàyè lábara pàápàá gbogbo àwọn ààyè tọ́lọ́run ọba ti tọ́ka sí ọ̀rọ̀ ràfà nínú àlùkò hàn kò sí ìtọ́jọ́ mọ́ pé ó gbìyàn láàyè lábara lọ sí sámà eléyìí jẹ́ ìgbàgbọ́ àwọn christian wípé anabi isa alayhisalaatu wasalam ń bẹ ní sẹ́mà lọ́wọ́ ọ̀tún bàbá eléyìí fa kí wọ́n ṣe àṣìṣe tí wọ́n fi ń pè é lọ́lọ́run nígbà wọ́n gbà pé ẹni tó jókòó lọ́wọ́ ọ̀tún ọlọ́run òun náà ti dọ́lọ́run wọ́n wá ní ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mímá. tí a bá wo ọ̀rọ̀ ràfà awúláwò eléyìí ọlọ́run ní bá lè mo fi àìjẹ́ kí wọ́n rí ànábì Ìsá aleyhisalaatu wasalam àìjẹ́ kí wọ́n rí pa àìjẹ́ kí ó kúkú àgbélébù yìí mo fi ṣe àgbéga fún wá sí ọ̀dọ̀ mi ni lórí àgbéga yìí tẹ́ bá wo alukurahan orí kejì sọ́tù bàkàrà pa two hundred and fifty four àyà igba àti àádọ́ta ó lé mẹ́rin ọlọ́run ní bisimilayi rahman rahim tilka rusulu qadad yabaluhu ala bali minhu man kalama la'i wa rafa baluhun darajati ọlọ́run ní àwọn òjíṣẹ́ wọ̀nyẹn àwọn òjíṣẹ́ gbogbo àwọn òjíṣẹ́ tí mo rẹ́ sáyé pàtẹ́lẹ́mẹ́ báàlù ń wọ̀rà báàlì mo fi wọ́n jura wọn lọ mo gbé wọn mo fún wọn lọ́lá jura wọn lọ ọlọ́run ní mínímù mọ́kànlámà ńlá ń bẹ nínú àwọn òjíṣẹ́ tí mo rán sáyé ètò ṣe wípé ń bá ọlọ́run ọba rẹ̀ sọ̀rọ̀ ń sì ń gbé èsì ọlọ́run lẹ́sẹ̀kẹsẹ̀ ọ̀fà àbálù ń dàgbà jáàtì mo sì ṣe àgbéga fún wọn nínú ipò jura wọn lọ. kàfá àgbéga tó lọ́wọ́ bá wí yìí yìí ṣe pé àgbé wá sọ́dọ̀ lábára o ìyẹn dúró bẹ́ẹ̀ ọlọ́run wá ní nínú àyà kan náà olúwa àtẹ̀yìnà isa bùrù màríyámà bàyìnáàtì wàyádì náà dúró ìlú kúdùsì ó ní afún ànábì isa ọmọ maria alayhisalatu wasalam ní àwọn ìdí ọ̀rọ̀ àní àfihàn ẹ̀mí mímá àfihàn lọ́wọ́ bákan náà tí a bá wo sọ́tù mọ̀jádálà eléyìí ni ọba àwọn kejìdínlẹ́ ọgọ́ta alukurahàn àyà kejìlá lórí àfa àyíká náà ni àwọn nǹkan mẹ́ta lọ́ta kókó tàbẹ́ yàwó lórí yàwó ànábì yìí sá ìkíní òun náà ni táwà fà á níta ń pè ní táwà fà á ikú ẹlẹ́ẹ̀kejì ni ràfà á ẹlẹ́ẹ̀kẹta ni ìláyà lórí ràfà á yẹn ni mo ti wà ọlọ́run ní tẹ̀rífáwù láwùládínà ámàlù mínkùn wùládínà ó tó lè ilé máa ń dàrájáàtì. nínú àyà o kí má wulẹ̀ kálá tó fi ọjọ́ ti lọ. ọlọ́run ní àwọn onígbàgbọ́ òdodo nínú yín òun ṣe àgbéga fún wa. bákan náà àwọn tó bá onímọ̀ òun tó fún wa ní ipò. gàfá yóò túmọ̀ sí pé ọlọ́run gbé yẹn lọ sọ́mọ̀ lábara. ní ogún yìí kan ọlọ́run ní bisimilahi rahman rahim fi buyuti asilallahu wa nkurifa a wọ́n yẹn kúrò fi ha ìfúnù wọ́n yẹn sẹ́bi wùláwù fi a biligudu wàlhazọ́ọ̀lì sadaka allah wàlẹ̀ azim ọlọ́run ní nínú ilé àfòyín ní ìyọ̀ọ̀dá láti máa gbórúkọ ọlọ́run ọba ga tí a lè mórúkọ ọlọ́run ká nà kó sì fò ìdí àmàdá kọ ọlọ́run nínú ilé ni ọlọ́run ní wẹ́sùn bí àìsàn kásì máa rántí ọlọ́run ọba nínú ẹ̀ wẹ́sẹ̀bì ọlọ́run fi à kásì máa ti àfọmọ́kọ́lọ̀ nínú ilé gbèlègòdó ní wàlhazọ́n láàárọ̀ àti ní àṣálẹ́ wàyí o tí a bá ti ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ nínú sọ́tùlára oríkèje àyà ọgọ́jọ ó dín mẹ́ta five hundred and seventy seven nípa ọ̀rọ̀ arákùnrin kan wọ́n gbórúkọ rẹ̀ ní baliam ọmọ abawura ayà yẹ gan ni mo fẹ́ lò tọ́lọ̀ ní mọ̀lọ́sínà lọ́rọ̀ fáná wùbí à wọ́láàkìn xaalẹ̀ dàí lọ́la arbi ọlọ́run ní ta bá fẹ́ ni ohun tí arákùnrin yìí ṣe yìí pẹ̀lú anabi musa alayhi salatu àbágbéga pẹ̀lú ẹ̀ gbígbóyin náà wájá pé àbágbé wá sọ́dọ̀ ara wa lábara bíi gbogbo sọ́lọ̀ ń gbé lọ́ra fáà nínú alukur'an kò sí ìtọ́jọ agbéniláàyè nínú ẹ̀. ní àfikún ti eléyìí alukur'an orí kọkàndínlógún sọ́tù mariam àyà kẹtàdínlé ọgọ́ta sí ìkejìdínlé ọgọ́ta ọlọ́ni bisimilahi rahman rahim wàdùkúrè fi kìtàbù ìdírísà. إنه كان صديقا نبيا ورفعناه مكانا عليا ọlọ́run ní fífẹ́ ìdájúfọ́ àwọn ènìyàn ayé nínú ìwé òfin yìí ọ̀rọ̀ anabi idris alayhisalaatu wasalaam torí pé ọjọ́ olódodo anabi nínú àwọn tá a dá ọlọ́run ní ọ̀rọ̀ fáánà makana haliya agbé idris ga sí ààyè tó ga. Si ọlọ́run ti ẹ̀ lo mọ̀kánà àlíyá nínú eléyìí agbélọ sí mọ̀kánà àlíyá ààyè tó ga ààyè wo ni ọ̀ ààyè náà tọ́lọ́run gbé dírísì sí tí kì bá ti pé ó fún ní promotion ó bá gbé dírísì lọ sí ọ̀dọ́ rẹ̀ labarabí láì jẹ́ kó kú láì sí àní-àní aya alukuran ti mọ̀ kà fún wa tí mo kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi yìí wípé pàkáwó lè hìn suna qatalina al isa bin maryama rasulullah gbólóhùn wọn tí wọ́n sọ wípé àwọn ti pa isa ọmọ maria tó jẹ́ òjíṣẹ́ ọlọ́run ọlọ́run sọ fún wa wípé wà má qataluhu wọn ò pa o àwọn yẹ̀wúdí wọn ò rí anabi isa alayhi salatu wa salam wọn ò rí pa wọ́n dètè láti pa ṣùgbọ́n àjẹkù ṣeéṣe wà má sallabuhu bẹ́ẹ̀ ni ikú tí wọ́n fẹ́ẹ́ fi pa ikú ègbón ni láti lè bá aṣọ di ẹni àbùkù wípé ẹni tó pẹ́rẹ́ lójíṣẹ́ òun náà la kàn má jíun ọlọ́run ní wàá má sọ làbùkù èrò wọn láti fi ikú àgbélébù pa kò ṣeé ṣe wọ́n kàn má gbélébù tí ò sí iyèméjì mẹ́ òun gan ni wọ́n kàn ṣùgbọ́n kò kú lórí àgbélébù ọlọ́run ní wọ́n láti ń súnmọ́ ìyá lọ́rùn ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ní wípé a ti dàrú mọ́ wa lójú àti irú wọn lójú lójú wọn dàbí ẹni wípé ó kú síbẹ̀ ṣùgbọ́n kò kú síbẹ̀ ọlọ́run wa sọ wípé láìsí àní àní ìdàlàdí ìnàtàlàfù fìhì àwọn tí wọ́n ń ṣèyapa inú nípa ọ̀rọ̀ anábì Ìsá yìí alayhi salatu wassalam láti ṣáàkì mìíràn inú iyèméjì tàbí ṣùgbọ́n ni wọ́n wà mọ́ làwọn bíi min ilmi ilá ti bá a zọ́ni wọn ò ní màkà tó jingiri nípa ọ̀rọ̀ anábì Ìsá bí kò sí wípé wọ́n ń tẹ̀lé àbádídá salamu alaykum wa rahmatulahi wa barakatuhu. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحابته أجمعين اللهم اهدنا صراط المستقيم اللهم كن لنا ولا تكن علينا اللهم انصرنا عليه ولا تنصر علينا برحمتك يا أرحم الراحمين orúkọ tèmi ni Isa Akindele Salahuddin láti inú munazomatu tadomunul muslimin Organization of tadomunul muslimin ọ̀rọ̀ tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí òun náà ní nípa ọ̀rọ̀ àníbẹ̀ Isa aleyhi salatu wa salam nípa pé ó ti kú àbí kò tí ì kú ní ìbámu sí ntọ́nà ọba adẹ́dà ọba tọ́mọ̀rọ̀ sọ ju gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ lọ níbàámu sí ntọ́ sọ nínú tíra rẹ̀ fúnra rẹ̀ nínú alukóránù kẹrin bákan náà ní ìbámu sí ẹni tọ́nà ọba fi òdodo ránṣẹ́ anabiwa muhammad bin abdullah sallallahu alayhi wa salam ẹni tọ́nà ń jẹ́rìí nínú sọ́rọ́tò najim sura fifty three aya ẹlẹ́ẹ̀kẹta àti ẹ̀kẹrin pé wàmọ́ yantiqu in huwa illa wahyun yuha ànábì kì í sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́nu tí gbogbo ẹ̀dá tó fi máa ń sọ̀rọ̀ ì máa ń sọ̀rọ̀ ni pẹ̀lú nǹkan tá a sọ kalẹ̀ fún gangan òdodo ni máa ń sọ ànábì ní sọ́ọ̀dẹ̀kùnì ẹgbà mi gbọ́ lódodo ní muslim imam ahmad fàlà òkàdìbò abàdà èmi kì í parọ́ láyé òdodo ni mo máa ń sọ. àti fún amúrògbónú as rọ̀díyà lọ́wọ́ ipe máa kọ kúlùmọ̀ yá kúrúzù mi fà mí máa kọ gbogbo tó bá jáde lẹ́nu mi máa kọ ọ́ lẹ̀ torí pé mi kì í parọ́ lásìkò tí mo bá ń bínú àbásìkò tí mo ń dáná mi kì í parọ́. ibi tí n ti gbé ọ̀rọ̀ mi òun ni sóràtù nìsa Quran chapter four verses one hundred and fifty seven to one hundred and fifty nine Quran chapter four verses one hundred and fifty seven to one hundred and fifty nine torí pé ibẹ̀ ni àáfàá ti sọ̀rọ̀ jù ó yẹ kí n sì gbé láti bẹ̀ pẹ̀lú rọrùn. ọlọ́run ọba adẹ́dá ọba tí màá sọ̀rọ̀ ní àsọ yẹnu tí ò ní kù bí kankan ọlọ́run ní a'udhu billahi minash shaitonir rajim wa qawlihim inna qatalna al-masiha isa bina maryama rasulallah ọlọ́run ní àti ọ̀rọ̀ ìsọkúsọ tí àwọn yahudi ń sọ wípé dájúdájú àwọn ti pa alimọ̀síhù ẹni tí mo ń rìnrìn àjò púpọ̀ ẹni tí ò ní kò jẹ̀gbin lẹ́sẹ̀ ẹni tí mo ń fọwọ́ pààyàn lára nítorí ìgbà tó bá fẹ́ ṣàdúrà àlàáfíà fún àti ìtumọ̀ mọ́kànlá mi ìtọ́ tó sẹ́kù lẹ́yìn eléyìí táríkà nínú òwe tí mo ti ṣe lórí ọ̀rọ̀ ànábì Isa òdodo lórí Isa ọmọ Mọ́ríyámà alayhi salam. ẹni tí í ṣe òjíṣẹ́ Ọlọ́run táwọn sọ pé kì í ṣe Ọlọ́run lọ́dọ̀ ọtí wọn. Ọlọ́run wá ní ìwà máa kọ́tà lò Ọlọ́run ni wọn ọ̀pá kọ́tàlà yakutulu kọ́tìlán kọ́tàlà ọ̀pá yakutulu yóò pa kọ́tìlán pípààyàn ọlọ́run wá ní wàmá máa ná fíyà má tọrọ yẹn ṣe àtakò sí tí wọ́n ń wí wàmá kọ́tàlù má táyé tí ọ̀bà jẹ́ máa ná fíyà káwọn afáwọn amadé ọ̀sán ń gbàgbá sọ̀rọ̀ tẹ̀tọ́ bá tó káwọn ọlọ́run ní wàmá kọ́tàlù ọlọ́run ní wọ́n ọ̀pá ànẹ́bì yìí sá gbogbo ẹ̀ ń bá gbéde wà á máa sọ́làbù ọlọ́run tó lọ máa náfíà again ọlọ́run ni wọn ò sì kàn má gbélé èbú ọlọ́run ni wọn ò kàn má gbélé èbú ntọ́lọ́ ń wínú o àwọn ni wọ́n bá wàá jí síbòmí wàlákì nsú bí halahum ṣùgbọ́n o àfijọ́ ànẹ́bì ìsá òun ni a fi hàn wọ́n tí wọ́n rò pé ìsá làwọn fa làwọn kàn má gbélé èbú. wàá iná lẹ́bí náà tààrà fún fíì ọlọ́run ní àwọn tí wọ́n ṣe yapa ẹnu lórí ọ̀rọ̀ àdébí isa àwọn tán sọ pé isa wọn kàmá gbélébù òun ní í ṣe nígbà wọn rí ẹnìkan lórí igi àgbélébù ọlọ́run gbogbo yapa ẹnu tán ṣe lórí ẹ̀ làfi ṣáké mímírò ọlọ́run nínú iyèméjì wọn wà iyèméjì wọn wà lórí rẹ wọn rò pé isa ni iyèméjì mọ́lá húnbìhí mìnà ìlmì ọlọ́ọ̀láyà àti àbádídá lásán wọ́n ń tẹ̀lé wà má qataluhu yaqina ọlọ́run wa fún wa lọ mú júmlà mi wà nígbẹ̀yìn tí ó jẹ́ júmlà tọ́lọ́ yìí ṣe ta òkìdù lórí ntọ́sọ lẹ́yìn dájúdájú yaqina àmọ̀dájú ní jẹ́ bẹ́ẹ̀ dájúdájú wà má qataluhu wọn àfa ànábì yìí sá bá rọ̀ fáwọn lọ́ọ̀ ilé ọlọ́run ẹ̀ fọ̀rọ̀ ọ́ lẹ̀ sọkúsọ tán sọ́n rọ̀fà ọ̀húnláwọ̀ ilé ọlọ́run gbà níbi ìsáwá sọ́dọ̀ wa ó gbé lọ sínú sámà ọ̀bẹ́nu gbogbo ọ̀rọ̀ wa kana hakima jẹ́ ọba alágbàtà pé nítorí bá fẹ́ ṣe ẹnìkan lè di lọ́wọ́ torí pé ìtumọ̀ àzíza ẹ̀rọ gbogbo gbogbo èdè lárúbáwá alẹ́ wàlá àlè ọba tí máa borí tẹ̀lé kan ò lè borí ẹ̀ wúwàlọ̀ kọ́ wàlá ọba alágbára tó fẹ́ni tó bá ṣe ni ó lékè ẹnikẹ́ni ò lékè tiẹ̀. hakima ọ̀jọ̀gbọ́n lọ́lọ́run lórí iṣẹ́ tí ń ṣe ayanu mo afẹ́ kàlédé òyìnbó torí táwọn bàbá àwọn afá náà lè gbé àwọn ìjọba díà lè gbé kùránù olóyìnbó dání ká lè tó túbọ̀ lédè òyìnbó torí mo sọ ní yorùbá náà yusuf ali ni mo gbé síwájú yìí commentary yusuf ali oníwájú mi that they said in boast we killed Christ, Jesus, the son of Mary, the messenger of Allah, but they killed him not, nor crucified him. Only a likeness of that was shown to them, and those who differ therein are full of doubts, with no certain knowledge, but only conjecture to follow. But for a surety they killed him not. May Allah raise him up unto himself. And Allah is exalted in power, wise. Wọ́n padà sínú dictionary torí wọ́n sọ pé rọ́fà ò túmọ̀ sí kọ́ lọ́n gbèyàn lóòkè lọ́dọ̀ àwọn ìjọ amadíà tí ì ṣe lọ́dọ̀ gbogbo mùsùlùmí ayé tó kù. Mo á fẹ́ fi dictionary ṣe ẹ̀rí lórí ẹ̀ pé rọ́fà wọ́n gbèyàn lọ sókè ni. Dictionary àkọ́kọ́ tí mo fẹ́ lò ní modern dictionary kọ́ mùsùlùmí years kótóri pé ntoma lo àwọn míì tí wọ́n dédé Lárúbáwá àfààní rọ́fà dédò wádọ́à rọ́fà òdìkejì fún kágbé nǹkan lọ́ọ̀lẹ̀ níjẹ́ bẹ́ẹ̀ òyìnbó rẹ̀ ní to raise kágbé nǹkan ga lift up kágbé nǹkan lóòkè elevate kágbé nǹkan lọ sókè náà níjẹ́ bẹ́ẹ̀ to raise put up erect òyìnbó kan náà eléyìí ní Arabic English lexicon Arabic English lexicon tí ó fọ́ èdè Lárúbáwá sí wẹ́wẹ́ púpọ̀ nínú rẹ̀ àáfà tó túmọ̀ rọ́fà yìí láì ní fi epo bọyọ̀ nínú ó ní he raised it this is generally the best rendering as it serves to indicate several particular significations which be found explained in what follows he elevated it upraised it uplifted it he took it up ọ̀nà alimajamul wasit torí alimajamul wasit dictionary àgbà nínú dictionary ti túmọ̀ èdè lába lárúbáwá nìkan oṣù ló ń sì wà ó ní rọ́fà rọ́fà is asadu filibilad èèyàn ga èèyàn ga wà fi tẹ̀nzẹ́l ọ̀nà ìbẹ̀ nínú kùránì ọlọ́run ní wàrọ̀ fa anáfáwọ́ kọ̀ọ̀kan tó rọ̀ àgbẹ̀ òkè tó rọ̀ galẹ̀ lórí. bọ́lọ̀ ti sọnù akọrọ bàkọ́rà ọlọ́run gbé òkè túrì ó gbé orí gbogbo àwọn ìsẹ́lì báyìí nígbà wọn bá níbi sáré ìrìn àjò ogójì wọn ti rìn lórí ilẹ̀ gbé lókè ó tún ó tún náà ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà míì ti sọ bẹ́ẹ̀ ni wàá yíyá ibrahim olùkọ́wá wa ismailu nígbà tí ibrahim ń gbé ilé òun àti ismailu nǹkan lo òkè ní rọfà lédè larubawa àáfà tó ń lo ọ̀pọ̀lọpọ̀ ìtumọ̀ míì lórí rọfà yìí ó ní kan nínú ìtumọ̀ ni pé rọfà àṣehà agbé nǹkan kan ga é hàmọ́làwù wọnàkọ́làwù ó gbé ó sì kúrò níbi lọ́ọ̀bù míì gbogbo alámọ̀túnmọ̀ ẹ̀ lédè larubawa mo rò pé ó tó láti kọ́kọ́ lòun bí eléyìn ni ìtumọ̀ rẹ̀ táwọn afáwa ìjọ amadé àbánirọ bá rọ fáwọn lọ́ọ̀yìn lẹ́yìn lẹ́yìn tí mo kànú disanari káàkiri sábà ní òrí bẹ́ẹ̀ ẹni wọ́n tún mọ̀ rọ fáwọn tọ́lọ̀ ń lò wọ́n tún hú mọ́rọ́fàá rọ fáwọn ìléyìí wọ́n á tún ìlà àti họ́ọ̀ tọ́kẹ́ ìléyìí wọ́n tún pọ̀ mọ́ káwọn tí wọ́n wì sí bá rọ̀ fáwọn láwọn ìléyìí ọlọ́run ní ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ṣe wí ọlọ́run gbé isa lọ sọ́dọ̀ rẹ̀ ntọ́lọ́ wí náà. bákan náà àwọn àfáà wa nínú jamadia wọ́n tún kúrú agbára ọlọ́run ságbára èèyàn wọ́n rò kọ́lọ́ dàbí èèyàn ní ọlọrun ò gbé lóòkè ò lè gbé nǹkan lóòkè nínú tí bá ṣàlàyé wọn mo tún wá fèsì padà gbé lóòkè torí pé ọba sọ̀rọ̀ dáa gbogbo asọ̀rọ̀ lọ ọba tí kì í sọ ọba kì í ṣe bá rọ̀fà wù lásán ọlọ́run wí ọlọ́run bá rọ̀fà wù lọ́wọ́ ilé ọlọ́run gbé ìsàlọ̀ e sọ́dọ̀ ààrẹ àà tá a bá sì wà á bẹ̀rẹ̀ wí pé ibo alọ́lọ́run ò sí torí wàá máa wí bẹ́ẹ̀ o ti fi lérú àfúnmi ń jò ní wàá ní kò síbi tọ́lọ́run ò sí mo ní tòótọ́ ni lọ́dọ̀ yín kò síbi tọ́lọ́run ò sí nípa ìmọ̀ ni kì í ṣe nípa pàápàá rẹ̀ be that ní ti pàápàá ọlọ́ọ̀bá ń bẹ lókè sánmà keje. àwọn ọba náà kò lè sọ ilẹ̀ di tí ọmọ rí mọ́ yín lẹ́sẹ̀ fẹ́yì dá yíyá tamọ́r tí lọ́ọ́ wá di nǹkan tí ọmọ wọ́gẹ́rẹ̀ rẹ̀ tí ó yẹ̀ mọ́ yín lẹ́sẹ̀. ọlọ́run ní àbẹ́ tún fọkànbalẹ̀ ni sọ́dọ̀ àwọn ọba tí ń bẹ ní sánmà àǹjórí sílẹ̀ àlékún hásìbán wípé ọlọ́ọ̀bá náà ò lè sọ àwọn òkúta ìbínú rẹ̀ kalẹ̀ lórí àtòkè sánmà fásità alamuna kẹfà nàbìr ọlọ́run padà bọ́ àmọ́ ìkìlọ̀ mi tí mo ń sílẹ̀ fún iṣẹ́ ẹ̀gbọ́ yìí kí n kà lóyìnbó again ó lè tún yé do you feel secure that u u h w rẹ̀ capital letter kọba lè jẹ́ ọlọ́run he who is in heaven will not cause you to be swallowed up by the heart when it shakes as in an earthquake or do you feel secure that he who is in heaven will not send against you a violent tornado with showers of stones so that ye shall know how terrible was my warning. Olele ọlọ́run ni mo gbé ànábì sá lọ sọ́dọ̀ mi níbi ọ̀rọ̀ mi kejì tí ń sọ lẹ́yìn eléyìí ànábì tó sọ sallallahu alaihi wasallam bí wọ́n ṣe gbé ànábì sá padà wá sórí ilẹ̀ láti sọ́mọ̀ yìí náà ọlọ́run sọ̀rọ̀ pé ń bẹ̀rẹ̀ ní òkè òjíṣẹ́ rẹ̀ tí kì í sọ̀sọ̀kúsọ tọ́lọ́ ń jẹ́rìí inú sátò nẹ́jìmì ó ní wọ́n gbé ìsàlẹ̀ òkè wọ́n tó dá padà sórí ilẹ̀ tí máa padà wá kanú àwọn hadith gbogbo tí hadith sì mẹ́wọ́ jù mí lọ sọ. ẹnìkan wà jókòó nínú ilé rẹ̀ yọ máa sọ pé tọ́lọ́ lòun ṣe òun ò ṣe gbogbo anìkájọ ronú ṣe òun làkà ìjọ ni wá. bọ́ bá dá abẹ́ ẹ̀kọ́ lọ́hún sọ pé òun ṣe nǹkan kẹ́nìkan sọ pé ò ṣe gbogbo ọ̀jìjọ máa gbọ́ kájọ máa balọ̀ lé eléyìí ìbáwọn kí n kọ́mọ̀ wà dàbí ẹni pé à ń sọ̀rọ̀ lórí ara wa kí ó jẹ́ pé àwọn àáfàá ni wọ́n sọ̀rọ̀ tí wọ́n mọ ìfún ẹ̀dọ́ èdè lárúbáwá tẹ́sí mọ àlàyé ẹ̀ ṣe pẹ̀lú ìtọ́sọ́nà ọlọ́run bá ti ń tọ́ wọn. tẹ̀síṣẹ́rù bólú kẹfẹ́rù ni mo fẹ́ lò tẹ̀síṣẹ́rù bólú kẹfẹ́rù ni kọ̀kọ́ lò bó ti ẹ̀ pé ní tí mo kó lẹ̀ ó tó méjìlá ṣùgbọ́n kọ̀kọ́ lò kàn yín náà. ọ̀nbẹ́nu suratu nisa'i kan náà ni volume one rẹ̀ page four hundred and fifty five volume one page one hundred four hundred and fifty five àfààní wà kánà ní khabaril yahud nínú òró àwọn yahudi tá a ti mà làáyínú lọ́wọ́ sókòtò wà gádọ́bù wà ìkọ́bù wà léhìn àwọn tó pé ìgbèjìyà sí kẹ ọlọ́run ìbínú ọlọ́run ìyà ọlọ́run yóò máa bẹ lórí wọn ànáwó làmọ́ bá àfọlọ́wọ́ yìí sábínà mọ̀rìyàmọ̀ bíi bàyìí náà ti wà lè hó wípé ńgbà tó bá gbé àníbí yìí sọ́ọ́ pẹ̀lú àwọn àlàyé ọ̀rọ̀ àtọ̀nàmọ̀ hasadu alamu atahu lọ́wọ́ talamina nubu wàtí wàlúmọ̀ òjì sáti bá hirat àwọn yahudi bẹ̀ sí kéèta rẹ̀ nípa ntọ́lọ̀ ọba fún ní ìjà ànábì ọlọ́run àti àwọn ọ̀rọ̀ tí ó fi hàn wípé òjìṣẹ́ ọlọ́run ọba ní í ṣe tí wọ́n ń bínú sí i lórí nǹkan tọ́lọ̀ ọba ṣe fún yìí ọ̀rọ̀ àkọ́kọ́ nu tí àfa wa kọ́kọ́ sọ lẹ́yìn ìgbà náà àfa wa sọ fún wa wípé ọlọ́run ọba ẹlẹ́dàá wa sọ pé bá rọ̀ fáwọn lọ ilé kó balẹ̀ jẹ́ bèbè nílọ torí àsìkò tó ti lọ ọlọ́run ọba gbé ànẹ́bí Ìsá ó gbé lọ sọ́dọ̀ ara rẹ̀ ọlọ́run gbé ànẹ́bí Ìsá ó gbé lọ sọ́dọ̀ ara rẹ̀ àwọn èèyàn tí wọ́n ń bẹ pẹ̀lú ànẹ́bí Ìsá fálàmọ́ rúfìà nígbà wọn gbé ànẹ́bí Ìsá lóòkè tán kharaja ulaika nafar àwọn tó fẹ́ pàdé bí Ìsá wa wọnú lédè fọlámù ráàwù láìka dálíkà sharp ńgbà táwọn èèyàn tó dé rí ọ̀dọ́mọkùnrin tí wọ́n pààrà níbi sátán gbé àwọ̀ ìsá wọ̀ lọ́rùn yọ̀nàwó àná ìsá wọ́n rò pa níbi ìsá làwọn rí torí pé o ti gbé àwọ̀ ìsá wọ̀ lọ́rùn ti gbé àwọ̀ ìsá wọ̀ lọ́rùn yẹmi ń ṣe padà kà náà fàákàdó òfìlẹ̀ wọ́n mú arákùnrin nínú alẹ́ ẹjọ́ náà torí pé àfa aṣọ gidigbidi pé ní ọwọ́ wọ́n lọ kan arákùnrin yìí mọ́dúnléèbù wàwọ́dà ó ṣáwókà lára sí wọ́n gbé adé ẹ̀gún lóòótọ́ lórí wàá dá ara yahudu anahum sàáwó fi sólbì àwọn yahudi wá ń sọ lẹ́nu ara wọn pé àwọn ṣègbìyànjú lórí àti kan yín sábàgbéléèbù wàtàbá jahu bi dáàlì wọ́n sì ń ṣèyànnà pẹ̀lú rẹ̀ wà sálàmù láhùn tọ̀wá ìfúnnẹ̀ nà sọ́ra ṣùgbọ́n àwọn kan náà àwọn kiri yó àwọn náà rò pé tóòótọ́ ni pàànà bíi sàwọn kàn má gbélé ọ̀rọ̀ rèé tí gbogbo àti gbọ́ yìí bákan náà àwọn àfáà tó sọnú èdè lárúbáwá ń gbà wọ́n ń tu wọ́n nígbà tọ́lọ́ sọ pé wà mọ́ sọ́là bù wọ́n ní tó túmọ̀ fún òun ni pé wọ́n jẹ́ kó kú lórí igi àgbélébù gbogbo alámìlẹ̀ lárúbáwá àsìlẹ̀ ju sálárì ń bí wà mọ́ sọ́là bù tí àfáà bá fẹ́ padà sọ̀rọ̀ wọ́n túmọ̀ sọ̀lábàhù ọkàn má gbélébù kí wọ́n tún sí nǹkan ní ìkàgbọ́ kí wọ́n tún sí bí ó ṣe bá mu wípé wọn ọ̀kàpá lórí àgbélébù ni wà mọ́ sọ́là bù torí di ọlọ́run ni èdè lárúbáwá èdè sì lọ́wọ́ ti sọ kùránì kalẹ̀ èdè sì wà ní dictionary tọ́pọ̀ rẹ̀ tó ní tàfàṣírù kí wọ́n wá kú nínú èdè yìí tẹ̀sírù ni o dictionary èdè lábára kan ni o tí wàá máa sọ́là bú o túmọ̀ sí pé wọ́n kàn má gbélé èbú ṣùgbọ́n kò kú lórí àgbélé èbú ni táwọn amadi à ń wí wọ́n bá wa wí mo bá sọ mi tó kù kí o fi dáhùn rẹ̀ asalaamualeykum wa rahmatulahi. ìjọ lẹ́ẹ̀kan sí i lórí tí à ń fà yìí ṣé wọ́n gbà nǹkan tí àwọn OTM wí àbí orí ibi tí wọ́n wà tẹ́lẹ̀ náà ni wọ́n sì wà wípé Jésù ti kú ànábì Ìsá aleyhi salatu wa salam pé ó ti kú pé wọn ò sì gbé lọ sí sánmà tòró ṣeé ṣe bí yàrá ń gbọ́rọ̀ ńgbà mí ó lè yí ohun padà ìjọ Ahmadiyya bismillah mo sì kí àáfàá pé wọ́n gbìyànjú gidigidi kọ́lọ́n kọ́ san wọ́n lẹ́sàn-án rẹ̀ lórí gbólóhùn tí wọ́n sọ àlàyé nípa àgbélébù kò yé àáfàá tó ni èyí tó ju ọ̀rọ̀ àgbélébù lọ́mẹ́nu àlùkùrán tábọ̀rọ̀ ọlọ́run sì gbé fún àpẹẹrẹ anabi Ibrahim aleyhi salatu wa salam bàbá lọ́jọ́ fún anabi Isa bàbá tó jìnnà ní pàpà. ọlọ́run tó ní alukur'an mímọ́ suratul anbiya orí kọkànlélógún àyà kọkàndínní àádọ́rin sí àádọ́rin ó lé ẹyọ kan wípé wọ́n mú anabi ibrahim alayhi salatu wa salam wọ́n jù síná a rí wípé ẹni akànmágbélébù ó tiẹ̀ tún rọrùn díẹ̀ jẹ́ ni agbéjù náà lọ iná ò sí dọ́gbọ́n sí láti kọjá nínú ẹ̀kún ó gbìyànjú nínú láàyè kọ́ má kú. nínú alukurani ọlọ́run tiẹ̀ ṣàlàyé yékéyéké ní chapter thirty seven alukurani orí kẹtàdínlógójì àyà kejìdínlọ́gọ́rùn wípé wọ́n mọ odidi ilé ni wọ́n wá dáná sínú ilé náà wọ́n wá gbàdá Ibrahim sọ sínú ẹ̀. thirty seven àbí forty seven. thirty seven verse ninety eight ọlọ́run ni wọ́n mọ ilé wọ́n wá gbà nẹ́bí Ibrahim jù sínú ilé náà tí wọ́n ti dáná sí ọlọ́run ni kúlínà yá náà rùkú ní bàrẹ̀dá wà sàlámà àlà Ibrahim àwa ti pàṣẹ fún iná àwa wò pé ń jóná nù lé àwa sì ní kí náà ò di aircon fún ànábì Ibrahim alayhi salatu wa salam láì sí àní-àní ọlọ́run sọ láyà tó tẹ̀lé wípé ète tí wọ́n dá ni pé láti fi iná pa ànábì Ibrahim ṣùgbọ́n ète náà á kó jábọ́ mọ́ wọn lọ́wọ́ kò ṣeé ṣe káwá rò wípé agbára ọlọ́run láti fi la ànábì Ìsá lórí sálábà ká wípé ọ̀dàrúmọ́ lójú láti gbé àwọ̀ míì bọ ẹlòmíì lọ́rùn ni ọlọ́run ìsọba ti ṣe bẹ́ẹ̀ ìdí tí òfin ṣe bẹ́ẹ̀ ni wípé ẹni rẹ̀ ni ànábì Ìsá alayhi salatu wassalam kò wá ní gbé àwòrán ànábì Ìsá wọ ọ̀tá ara rẹ̀ lọ́rùn ọ̀dà lójú pé àáfàá àgọ̀ jẹ́ pé wọ́n fi ń wé àníní pé àáfàá ẹ̀ sì ju àníní torí pa níní ọ̀tá ọlọ́run ni àwa sì máa fọ́ọ̀rẹ́ ọlọ́run làáfà bí ẹ bá fi wé a níní yóò dùn pé àà kí ni à ń fi mí wé yìí torí pa báyìí tẹ́psìlì tí àáfà sì ń ká fún wa yìí o ti mọ fẹ́ ká mọ̀ ní wípé ẹnu àwọn orí tẹ́psìlì ọ̀pápọ̀ bí ti wù kọ́ ma tẹ́psìlì ibùdó kàtìlì tí wọ́n ka oríṣi ọ̀rọ̀ méjì lọ́sọ tí ọ̀pápọ̀ mọ́ra wọn níbi wọ́n gbé ká náà ọ̀kan wọ́n kà wọn ọ̀kà kejì tí ẹ bá ti dáwọ́ tún kà kejì tọ́sọ fún wa nípa wípé ẹnu wọn ò kò àwọn kan nígbà wọn dé gbogbo ńgbà wọn ti fẹ́ mú isa gbogbo wọn wọ́n ti gbáwọ̀ isa wọ gbogbo wọn lọ́rùn àwọn onítẹ́pítì yìí ń sọ ti wọn ni nítorí pé ọlọ́run yẹn bá nàbí Muhammad kò sọ kankan ráàyù ni àwọn onítẹ́pítì ń lò ọpọlọ kálukú wọn ni kálukú wọn ń lò ọ̀rọ̀ wọn ò sì wọn níbi tá a wà yìí oríṣiríṣi àwọn tẹ́pítì ní bẹ́ẹ̀ tó wípé láìsí àní àní gbogbo wọn lóríṣiríṣi àwọn búrúkàsìrì yẹn gan ọ̀sọ̀ oríṣiríṣi ọ̀rọ̀ méje tí tí ààyè bá gbà wá tàbá bẹ̀rẹ̀ sí ní sí tẹ́psìlì tẹ́psìlì ẹyọ kan èyí tí wọ́n kà ń gan ṣẹ́ oríṣi ọ̀rọ̀ méjì ní bẹ́ẹ̀ nínú búlùkàsílì náà bí tó pẹ́ sọ̀rọ̀ oríṣi méje ń bẹ tẹ́pùpọ̀ papọ̀ mọ́ra wọn nígbà wà lábẹ́ ìsáka yìí náà dẹ̀ni torí pa báyìí ọ̀rọ̀ oní tẹ́psìlì ò tiẹ̀ wáyé nípa wípé ọ̀rọ̀ tẹ́psìlì àáfàá tó ti tẹ́psìlì gan anábì Muhammad lọ sallallahu alaihi wasallam kó tó dé anábì gan fúnra ẹ̀ kò ṣàlàyé wípé ẹjẹ́ mọ̀ ọ̀rọ̀ tọ́lọ́ ń sọ o nígbà náà lọ́wọ́ gbé àwọ̀ ẹnìkan bọ̀ lọ́rùn rárá o nídàkejì ẹ̀wẹ̀ ẹ wo anabi yusuf alayhi salatu wa salam wọ́n jù sí kànga ọlọ́run sí là á ọlọ́run jọ náà ni tìgbà àtànábì yìí sá tọ́lá lérí àgbélébù tí ò jẹ́ kúkú. lẹ́yìn èyí anábì yunus aleyhisalatu wasalam wọ́n jù sódò ẹja gbé mi fòdìdí ijọ́ mẹ́ta ó sì tún lọ ọkọ̀ láàyè ọlọ́run òjì ó kú àwọn Yẹhudi lórí ànábì Ìsá ni pé láti lè bá a sọ ànábì Ìsá di ẹni ègún ṣùgbọ́n náà ní kò kúkú ègún ìyẹn dúró bá wáyé o àáfàá ní nbìkan náà jókòó sí bí èèyàn kò sí ń tọ́jọ́ ràfáà gbogbo tí mi tó ràfáà fún wa alukurani ni ọ̀nà kan tá a bá a lọ níbi pé ànábì Ibrahim alayhi salatu wa salam ńgbà tó gbé òpó Kaaba dúró tó wá gbé lọ sánmà níbí ibi lórí ilẹ̀ ló gbé dúró sí kílà àbá fẹ́ tú àfá ní gbogbo tí ń jẹ́ àfá wọ́n gbé lọ sánmà ni ṣé wọ́n sì gbé òpó kàábà lọ sánmà tòmù wá jẹ́ pé àfá ọlọ́ọ̀pá bá tiẹ̀ pé sánmà ni kí lórí tí wọ́n ànábì Idris alayhi salatu salam ọlọ́ọ̀ ní wọ́n àfá náà mọ̀kánà àlíyá ó sì gbé lọ sánmà láàyè àfá ẹ dákun ẹ lọ tú èdè wò dáadáa. wàyí o níbo lọ́lọ́run wà alukurahan mímọ́ orí kẹjọ àyà kẹrin no orí kẹfà sorry orí kẹfà àyà kẹrin ọlọ́run ní bisimilahi rahman rahim wọ́n wà sàmánwáàtì wọ́n àrídì ọlọ́run ní ọba òun lọ́ba tóun bẹ ní sẹ́mà sì eléyìí sàròzọ o alukurani ni káfọ sàlàyé ẹ̀tọ́ bá ṣe fẹ́ pé bẹ́ẹ̀ kọ́lọ́hún wí kurani orí kẹfà ẹsẹ̀ kẹrin ẹ̀ka bíbẹ̀ bá kọ́ nínú nínú ẹ̀rí mi lórí wípé ọlọ́run ń bẹ ní gbogbo ibikíbi ni kì í ti pé sẹ́mà nìkan ló jókòó sí. alukurani orí kẹta lé ní ogójì chapter forty three verse eighty five ọlọ́run ní wọ́n wà ládìbì sàmáyì ìláhù wàbílẹ̀ àrílì ìláhù. ọlọ́run ní òun lọ́ba tó ṣe wípé òun jọ́lọ́run ní sámà òun lórí ilẹ̀ ọdún ọ̀nà méjì o tàwáídù nìkan làbá àtọ́ka sí wípé ó gbé ó gbé òpó kàábà dúró lórí ilẹ̀ ló gbé dúró sí kébé gbogbo lọ sámà lọ́nà kẹta alukuraani orí kejìdínní ọgọ́ta dọ́là kẹjọ. tábà ń kà á lọ́lọ́ ni wàá wà máhàkùn àyìnàmá anụ ma àyìnàmá bẹ wọn gbogbo bíkíbi tí bá wà. ọlọ́run náà ń bẹ gbogbo ènìyàn níbi tí gbogbo ènìyàn bá wà. ṣé sọ́mà nìkan lọ́wọ́ á jókòó síbí ńgbà tó ní òun lọ́ba ní òun lọ́ba gbogbo bíkíbi. ṣé níbikíbi tí gbogbo wa wà yìí náà ni isa sì wà bí ọlọ́run tó fi jẹ́ pé ọ̀dọ̀ ara ẹ̀ tó pòun gbé lọ́hùn sánmà ni ó wà. ìtàn bẹ́ẹ̀ o orí kejì ayàtà àmọ́ kà ní gbogbo ìgbà past one fifty six kùrìsì yù ọlọ́run ni wàsíyà kùrìsì yù ó sàmọ́ wá tó wà láhàrìdè ọlọ́run ní ìtẹ́ ọlá àwọn àga àwọn gbòòrò ní gbogbo sánmà àtòrí ilẹ̀ ni. Olani, kò pé sámà nìkan o kò bó wà sí àkùsí nwa sàmà ń wá tì nìkan o ó ní wàlá haribi àti ilẹ̀ àtòkè ló ń wà. bákan náà orí kẹtàdínlọ́gọ́ta ẹsẹ̀ karùn-ún ọlọ́run tó ní wàá wà máhàkùn àìnà máa kún tún ó tún gbogbo wa nísọ pé ń bá gbogbo wa sọ̀rọ̀ lágbàáyé wípé gbogbo yín níbikíbi tẹ́ ẹ wà. láìsí àní àní. àwọn ẹbí tí mo pè yìí ọ̀rọ̀ tún kù ṣùgbọ́n náà jìn mi ní lọ jù bá ń lọ lérí àwọn ibi tí ọlọ́run ọba wà ọlọ́run ń bẹ ní gbogbo ibikíbi ni ọlọ́run tiẹ̀ sọ wípé yàtọ̀ anafsu mutmaina eriti yìí làárọ̀ bìkì ọlọ́run ní mo pe ẹ̀mí tó ṣe tèmi padà lọ́sọ́dọ̀ ọlọ́run ọba rẹ níbo lọ́dọ̀ ọlọ́run eléyìí wà ní alukuran orí kejìdínní orí kọkàndínláàdọ́rùn chapter eighty nine verse twenty nine. wáyé o lérí ọ̀rọ̀ àgbélébù mo fẹ́ kí àáfàá gbàgbọ́ yé sọ́làbà yẹn dáadáa àgbélébù pọ̀ náà Al-Qur'an èèyàn abú ni wọ́n fi àgbélébù pa tí a bá worí karùn-ún Suratul Maida àyà kẹrìnlẹ́ ní ọgbọ̀n nígbà tó lọ́hùn ṣàlàyé wípé innama jazahu ladina yuharibuna Allaha wa rasulahu ẹ̀san àwọn tí wọ́n bá ń ṣe bá ń síkúra sọ pé ń bí. ọlọ́run ní ẹ̀san àwọn tí wọ́n bá ń gbógun ti àwọn ẹni ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run ni wípé nínú ìyà tó jẹ wọ́n àgbélébù mẹ́mẹ́ verse thirty four àgbélébù mẹ́mẹ́ ìyẹn báwọn chapter five sùràtù maida verse thirty four ọlọ́run sọ̀rọ̀ àgbélébù mẹ́ pé àwọn tí ẹ̀mẹ́tẹ́ ọ̀jẹ̀ ìwulẹ̀ ká lọ ọjọ́ àsìkò tí mo ní ibi tí mò ń lọ jìnnà nígbà ọ̀rọ̀ wọn tán wọn là ń bọ̀ à ń ṣẹ́jú wọn rí ìṣẹ́jú wọn lò tẹ́tẹ́lẹ̀ ìṣẹ́jú tiwa àsìkò ó sì kéye bá wa tẹ́lẹ̀ láti fi ṣàlàyé ọ̀rọ̀ wàyé o ọ̀rọ̀ àgbélébù ń bẹ ní orí karùn-ún tí mo wí ní verse thirty four wípé àwọn ẹni bí làá fi àgbélébù pa ànábìyí sáyé sì sẹ́ni bí ẹni ọlọ́ọ̀ni òjíṣẹ́ ọlọ́ọ̀ni ní orí keje sọ́tù lára ayé ọgọ́fà ó lé márùn-ún pass one twenty five ọ̀rọ̀ àgbélébù ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní sọ́tù táyé orí ogún five seventy two ọ̀rọ̀ àgbélébù ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bákan náà orí kejìlá sọ́tù Yusuf ayé kẹtàdínlógójì ọ̀rọ̀ àgbélébù ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo omi tó lọ ń gbé dáàkọ̀ àgbélébù ń bá lùkọ̀ yá nìyí ikú ni ṣùgbọ́n kú ègún ni. tàbá wá wò ó wà má sọ làbúhù ànábì Ìsá ni wọ́n kàn àwọn onítẹ́fsì tí wọ́n sọ wípé wọ́n gbáwò ẹnìkan bẹ nìkan lọ́rùn ìrọ́ tó jìnnà sí òótọ́ ni òun tó ṣe yìí kò sí ń bẹ̀ ńgbà tó lọ́hùn sọ ti ń sọ ìbánabi Muhammad sallallahu alaihi wasallam ànábì gẹ̀ ìdáyé àti pé ipò tí ti kú ta jẹ́ ní nínú alukur'an mímọ́ ọlọ́ni wàmọ̀ chapter five verse seventy six ọlọ́ni mamaziu bunu mariama ila rozulu ó dé àlátí mi kọ́bìlì irusulu wàhùn mu usidikatu kánà yakula ní tọ́hámà ọlọ́run ní tani mẹsáyà ọmọ Maria ìlà rọ̀ṣùlù òjíṣẹ́ ni kọ́dí àlàfíà kọ́bìlì irúṣùlù àwọn òjíṣẹ́ bẹ̀rẹ̀ sì ti lọ ṣáájú kí wà ń tiẹ̀ kí wà ń sánmà láàyè lábara wọ́n mú un sì di kátù ọlọ́run tiẹ̀ tó là mọ́lẹ̀ ó ní ìyá rẹ̀ ìyá tó bi olódodo lóbìnrin ni kánà yakùlá ní tọ̀hàmà àtúnwò àti yẹ́ ẹ̀wọ̀n á máa jẹun kí ni jẹ́ ń láti jọ́ tó ti wà mẹ́ẹ̀. suratul anbiya ẹ dákun ẹ dákun suratul anbiya àyà kẹjọ sí kẹsàn-án ètùjẹ́ agbọ́dọ́lọ́ ń wí mẹ́ ọlọ́run ní wàmọ́ àrísálí náà kọ́bílákà ìlànà ìjà àlà núhì ilé ìhìn pàṣẹ alúwàlà dìkìrì ń kó tó ń la tàlámùn ọlọ́run ní ààrẹ òjíṣẹ́ kan ṣáájú rẹ̀ àdébí Muhammad sallallahu alayhi wa sallam ọkùnrin làárẹ̀ níṣẹ́ ẹ bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn tó mà tẹ́ ẹ bá mà nípa bọ́lọ́run ṣe ń rán àwọn òjíṣẹ́ ọlọ́run wá rí ọmọ ajá iná jẹ́sàdà láyàkùn náà tọ̀ hàmà wà má kẹ́nu àlèdè àdá abara kan tí ò ní jẹun ni àdá ẹni tí ó máa bẹ̀ lọ láéláé tàbá wá ní sàmbẹ́nsámà gẹ́gẹ́ bí èrò àwọn apá kejì wa ìgbàgbọ́ ní tá à ń àwa fi ipò wo wà. anabi muhammad sallallahu alaihi wa sallam ó ní tó bá ṣe pé anabi yìí sá ń bẹ láyé ńgbà tó ń bẹ láyé ni ọmọlẹ́yìn òun ni ọba jẹ́ anabi ni ọ̀gá gbogbo àwọn òjíṣẹ́ anabi gan tó dọ̀gá gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run ò gbé lọ láàyè lábára bákan náà ní orúkọ kàyẹ́lógún kàyẹ́ náà chapter twenty one verse thirty five to thirty six ọlọ́run ni wàá má jẹ́ adínẹ́lì básárì mi kọ́pìlì kàlí ulidin àdá ẹnìkan lábára ṣáájú rẹ̀ ànábì kọ́ máa bẹ̀ lọ láéláé kọ́ máa kù anabi isan ń bẹ nínú ẹni tó lọ́n ti dá ṣáájú anabi muhammad ọlọ́run wa ni wọ́n má jẹ́ adínẹ́lì bazari ní kọ́bílíkà kò pé ilá isa o kò páyà fi isa nìkan la ni wọ́n máa bẹ láì ní ikú níbẹ̀ lọ́dọ̀ wa o ó ní wọ́n má jẹ́ adínẹ́lì bazari ní kọ́bílíkà lihulidi àdá ẹnìkan kọjá abara tí ń jẹun ṣáájú rẹ kọ́ máa bẹ lọ láéláé kọ́ mọ́kù ọlọ́run àwa gbà pé ọ̀rọ̀ ọlọ́run ni alukur'an ọlọ́run ní sì ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tọ́lọ́run bá sì sọ ẹnìkan ò lè pé kò rí bẹ́ẹ̀ àfẹnjẹ ọba yé lẹ́ẹ̀kan sí oríkà ẹ̀ẹ́dọ́gbọ̀n tíwátò lè fọkẹ káàrì àyà kọkànlélógún ọlọ́run ní wàmúra àrẹ̀sán náà mi kọ́pìlì kàlùmùsẹ̀lì ilá àdáwó yá kulú na tọ̀háàmà wọ̀yẹ̀mùsù náà fílẹ̀ àtiwáàkì ọlọ́run ní àárẹ̀ òjíṣẹ́ kan ṣáájú rẹ̀ àyàfi kọjá pé òjíṣẹ́ náà máa jẹun a sì máa rìn lọ́jà àyà tí mo fẹ́ fi kásí ọ̀rọ̀ mi òun náà ní orí kẹta past one forty five ọlọ́run ni wà má muhammadu sallallahu alayhi wa sallam ilà rọ̀ṣúùlù kọ́dí àlàtí min qabli ìrúsùlù ọlọ́run ní tani àdébí muhammad ṣe sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ni àwọn òjíṣẹ́ wọ́n sì ti lọ ṣáájú ẹ̀ kò pé àyàfi ànábì Ìsá nìkan àlátì yẹn àwọn òjíṣẹ́ tó ti lọ yẹn wọ́n ti kú ni wọ́n ti kú ni àlátì káàfó tú àlátì fún wa nùtẹ́ ní dígísẹ́nẹ́rì tó gbé dání. àwọn òjíṣẹ́ sì ti lọ sáájú ànábì Muhammad àwọn òjíṣẹ́ kò pé àyàfi Ìsá nípa báyìí àwa gbà pé ànábì Ìsá lásìkò tá à ń sọ̀rọ̀ yìí ànábì Ìsá ti kú kò sí láàyè kò sí lọ́wọ́ ọ̀tún bàbá. èrò wọn ntọ́ ń ṣẹlẹ̀ nígbà yẹn ni wípé lásìkò ìgbà tí wọ́n fẹ́ pààyàn ọlọ́run ní kò kú gbà yẹn lérí ikú ẹ̀ gan-an òun náà lọ́sẹ̀ tẹ̀ wá sàlàyé ní chapter three verse fifty six wípé ilé mutawa fi kàwárọ̀ fi kà ìlàyà ńgbà tí gbàláyè bá wà á máa bá yòókù lọ salamu alaykum wa rahmatulahi wa barakatu. sori o. ẹ sì ní bí ìṣẹ́jú ah, mẹ́ta. ẹ ṣeun n ó lò tán mo gbẹ tètè aago mo fi ń wo lẹ́yìn àyà tí mo lọ́hùn ọlọ́run ní ìní mùtàwá fíìkà ọ̀rọ̀ fíìkà n'i, ọlọ́run ní èmi ni wọ́n pa ọ́ ìsìkọ́lá láwùyá isa orí kẹta àyà kẹrìndínlọ́gọ́ta nígbà tó lọ́run sọ pé ìrẹ̀ musa ìní mùtàwá fíìkà èmi ni wọ́n pa ọ́. ààyè tó lọ gbé lo mùtàwáfíkà inú alukur'an ààyè mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni ikú ni gbogbo ẹ̀ àṣe nǹkan mí kúkúrú ní àtàdís bẹ́ẹ̀ ni ọlọ́run ni ọ̀rọ̀ yín láyà yín sì ọ wá sọ́dọ̀ mi ní ti ni ẹ bá mi wo kúránì táwọn bàbá wa ní nàìjíríà gan tí wọ́n tún mọ́kà kúránì tí wọ́n tún ha. tá a ka ibẹ̀ chapter three verse fifty six wọ́n tún bẹ̀ pé wọ́n fi ka ìláyà yẹn o ọlọ́run gbé ànábì gani ti yìí ni ìsègbègbè lọ sánmà gbogbo àwọn bàbá wa dààmú agége àbí wọn ò ní mà àwọn bàbá wa kàmálìdín nílọrin wọn ò ní mà bí wọ́n tu síbẹ̀ òun náà nìyí àmọ́dé àkọ́tẹ́ o mọ́kà wọn ti tẹ̀ àwọn ìgbìmọ̀ tó sì ṣètò rẹ̀ gbogbo ẹ̀ wọ́n kó sínú ẹ̀ ìgbìmọ̀ kìíní ti ṣe àwọn gbẹgbẹ́ ìgbìmọ̀ kejì ìgbìmọ̀ kẹta yẹ̀ wò wọ́n wá tu síbẹ̀ wípé rọ́ọ̀fìkà ìláyà tọ́lọ́wọ́n bá wíhun o láì sí àní-àní àgbéga lọ́lọ́run ṣe fún ní ti iyì àti ọlá kìí ṣe gbogbo lọ lábara o láàyè. ọyẹ bá nìkan. so nípa báyìí gbólóhùn ìní mùtàwáfíkà yìí ntọ́lọ́hùn ń sọ fànàbí yìí sani wípé o ní tọwọ́ èèyàn kú níbi wàmákọ́tà lùhù yẹn wàmásọ́là bùhù wàlákìntùbí àlọ́hùn ṣùgbọ́n níyà yìí lẹ́yìn ìgbà tí òkú máa ń gbà yan ìyẹn ni mo fi sọ wípé pọ́kọ̀ bá jáàmù èèyàn tí ọ̀bá kú tó bá gbádùn ńgbà tó bá padà kú àní pọ́kọ̀ lọ pamá ọkọ̀ jáàmù èèyàn dùn ta ó sì ti gbádùn ọwọ́ akú lẹ́nì àwa àní pé ọkọ̀ pa àpòkù ni ọlọ́run ló lò wọ́n pa ìní mùtàwà fìkè mi ní ń pa ọ́ tí ń bá pa ọ́ tọ̀rọ̀ ọ́ fún kàíláyà ń sàgbéga fún ọ wá sọ́dọ̀ mi ni lẹ́yìn ìgbà tánàbí kú tán tánàbí yìí sáré sàlátù wàsàlámù tó kú tán òun ni ráfì wúkà yẹn ẹ lè gbé kẹ̀kẹ́ ṣáájú ẹ̀sìn ọlọ́run tó kọ kọ ìní mùtàwá fi kà wàrọ̀ fi kà ìlàyà èmi ni wọ́n pa ọ́ lẹ́yìn bá wá kú tán rà fi kà ìlàyà tàgbéga fọ mi ẹ wá ló gbé lọ láàyè lẹ́yìn ìgbà tó kú gbogbo àwọn tó kú níbo ni wọ́n wà bẹ́yìn bá kú àápọ̀ wà lọ́dọ̀ ọlọ́run iná tọ́jẹ́ mùsíbà kápẹ́ inna lillahi wa inna ilayhi raji'un ọ̀dọ̀ ọlọ́run láti wọ́dọ̀ ẹ̀ lápadà sí ìpadà ànábì yìí sá lọ sọ́dọ̀ ọlọ́run ìpadà àtàwọn èèyàn yòókù bẹ́ẹ̀ bí àwọn ànábì ọlọ́run ni kìdìgbà ànábì yìí sá ó wá lọ lábara ó wá jókòó sí sánmà. wàyí o tí a bá wò lóríṣiríṣi ibi tọ́lọ̀ ń gbé lo ràfà yìí gẹ́gẹ́ gbogbo ọ̀nà tí mo mú wa lọ ọ̀nà bíi mẹ́jọ mo mú wa lọ ọ̀nà kan náà tá a bá a mú wa lọ òpó kàába lè ṣàlàyé ìgbọ́n kò gbópo kàába lọ sẹ́mà lórí ilẹ̀ lọ́wọ́ o. bákan náà nínú àdìsí anabi muhammad sallallahu alayhi wa sallam anabi lora fa nínú muslim nínú buhari buhari volume four tàbá wo bó ṣe lora fa níbẹ̀ ó ní ó súnmọ́ kọ́lọ̀ ń wò sí àgbéga fún ọ ṣé yóò sì gbé ọ lọ sẹ́mà náà níbí ní volume six inú mi dùn gan yìí pé àwọn àfọwòrí èsì fọ lórí bá rọ̀fà ó lọ ilé tí mo ní wọ́n wí mo ní wọ́n ka kùránì olóyìnbó ka àbúrò yorùbá kan wọn ò rí ka mo ní wọ́n gbé mójúlù kan jáde wọ́n ó tún rọ̀fà à ń bẹ̀ wọn ò rí tú so inú mi kọ́kọ́ dùn lórí èyí náà pé wọn ò rí sí pẹ̀lú kùránì àwọn àyà tí ọ̀jẹ̀ máa ń tà ń wí òun ni ọ̀nà ń wí èyàn máa ń yà káàkiri náà nígbà tó bá ti rí pé ojú ọ̀rọ̀ gan ò ṣe sọ mọ́. bákan náà nínú tẹ̀síìrù búlù kẹsìrì ọ̀nbẹ́wájú mi tí wọ́n bá tó fẹ́ padà sọ̀rọ̀ wọ́n gbé búlù kẹsìrì jáde wọ́n ka ibi tó ti sọ̀rọ̀ méje tí méjèèjì yàtọ̀ sí àwọn ọ̀kà fún wa búlù kẹsìrì ọ̀nbẹ́wájú mi ọ̀sọ̀ táwọn Yahudi wí lórí Isa ọsọ táwọn kiri yóò wí ọwọ́ aṣọ tí ìsáàmù gẹ́gẹ́ tọ́lọ́ àtàlẹ́bù rẹ̀ wí gbónú kẹsìrì lọ́sọ́ ó lọ ọsọ tí yahudi rẹ̀ ó sọ ọlọ́rọ̀ yahudi rẹ̀ o ọsọ tí nàṣàrà lọ́rọ̀ nàṣàrà rẹ̀ o ọwọ́ aṣọ tọ́lọ́ àti tàlẹ́bù ti ṣe ti islam tí ìṣòdodo àmọ́jọ́ ò ní rí yín o àfi tí ọ̀gá ṣòdodo. <laughs> ẹlẹ́ẹ̀kejì mo tó tọ́ka sáyà méjì nu sóràtò mọ́lùkì àwọn àfa àmọ́ni wọ́n túmọ̀ tọ́sọ̀rọ̀ òun ló sọ pé òun bẹ lókè sámàmà wọn ò rí sí fọ lórí àyà méjèèjì wọn Quran chapter sixty seven verse sixteen and seventeen wọn ò rí sí lórí ẹ̀ mo fi ilẹ̀ fún mi wò sí rèsì rẹ̀ náà. wọ́n á lọ sínú ayé tó kùrù sí ìtẹ́mi fẹ́ lò tẹ́lẹ̀ wọ́n fi ara wọn léèmà. Quran chapter two verse two hundred and fifty five ayé tó kùrù sí yìí ọlọ́run gbogbo àwọn lágbára wà lẹ́bi tí n bá sì tún wọn ó dìde wọn ó tú káwá gbé Quran ní olóyìnbó kàbí òbá kàkáwá tó wò bí ọ̀bá rí bí mo ṣe wí ọlọ́run ni wọ́n sin à kò rí sí yù ú sàmọ́wátì wàlẹ̀ àrídọ̀ wọ́n sin àfihàn olùmọ́dí kò rí sí yù ú fáìlì sàmọ́wátì wàlẹ̀ àrídọ̀ mọ̀fọ̀wọ́lù bíbí. ọlọ́run ní kò rí sí yù mí ó tóbi ju sánmà méjèèjì àtìlẹ̀ méjèèjì lọ ẹ wá lọ́rọ̀ ń bẹ lórí rẹ̀ ń bẹ lókè sánmà ọlọ́run nínú rẹ̀ kò sínú sánmà òkè sánmà kejì lọ́lọ́run wà òun ni mo kàlẹ́ ẹ̀kan lọ sọ́ọ̀tù lókè o àdìsí ẹ̀ tó ń bì òkè sánmà keje lọ́wọ́ ń wà. sóràtù wọlé mẹ́nuba sóràtù mólíkù ni àti sóràtù bàkọ́rọ̀ àyà two hundred and fifty five. mólíkù kíni. mólíkù Quran sixty seven verse sixteen and seventeen. ẹ sọ ní orí orí àlùkùránì wo gan. Quran chapter sixty seven verse sixteen and seventeen àti Quran chapter two verse two hundred and fifty five. gbogbo lárúbáwá ẹ tú wá sí àkùrìsí yìí ti wà láàrin dọ̀ àfáàsì tú ọlọ́run ní kùrìsí yìí ní àga ọlá ó ju sọ́nà méjèèjì àti lọ ẹ̀yin ní bẹ́ẹ̀ ń ní àga òun lásán lọ òkè keje lọ́rọ́ wa òkè keje lọ́yẹ kánà bí o lọ sókè keje ń jẹ́ tí ní ṣe wà ní Quran chapter seventeen verse one. à ń ṣètò. Quran chapter seventeen. à ń ṣètò lílà ẹ dàpọ̀ ẹ jẹ́ àgbọ̀n tí wọ́n ń wí dáadáa lápọ̀ yẹjú o ẹ farabalẹ̀ nítorí ọlọ́run. gẹ́gẹ́ bó ṣe wà nù Quran chapter seventeen verse one àti Quran chapter fifty three suratu najimi verses thirteen to fifteen Quran chapter fifty three verses thirteen to fifteen wọ́n là kọ́dúrà áwùn náà sátàlẹ̀ ó kúrọ̀. inda sidratul muntaha inda jannatul mahawa ah, kábíyèsí ọlọ́run ti sọ̀rọ̀ kù kábíyèsí ọlọ́run ọlọ́run tó mánà bí rẹ̀ dé di sidratul muntaha ha ti bẹ́ẹ̀ tí ndị mahawa wà ń di rẹ̀ kábíyèsí rẹ̀ ọlọ́run amadé ànìkan yóò sọ pé òrí bẹ́ẹ̀ torí sí yọ ọlọ́run ànábì wa sọ pé kùrì sí yù àlàárà sí òjú ẹyọ kò rí sí yùlẹ̀ jẹ́ àlàárà sí ojú dédé àgbàdo kan tàbí sínú pápá rẹpẹtẹ gbogbo ayé yìí lọ kò rí sí yù gángan kéré sí àlẹ́ àríṣù kò rí sí yù ọlọ́run sọ pé arahaman alala arshi stawa surat tọ́wọ́ verse five quran chapter twenty verse five arahaman ọlọ́ọ̀bá rahamani alala arshi stawa orí àlàárà sí lóṣù pàtàkì rẹ̀ sí ah, ọlọ́run sí ọ̀rọ̀ sọ ọlọ́run gún wà sórí àlàárà sí anabi ní alára sínú musnadu imam ahmed tí abdullahi ibùdó ọ̀sẹ̀ ọ̀dì gbà wá ti mẹ́wájú mi anabi ní alára sí déédéé kùrìsì lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ojú déédéé yọ àgbàdo kan oṣù tá a sọ sínú odidi orí ìyá rẹ̀ lọ. ah eléyìí wọn bá wọn. wọn tó ní wà máa sọ́là bí ìtọ́lọ́ ń wí pé ọlọ́run ní wọn ọ̀kan má gbélé èbò àwọn ọmọdé àṣà ni wọ́n sàtàkù wọn ni wọ́n sàkàní. tẹ́ ẹ bá náà kànáà bí màá sàgbẹ̀lẹ́ èbò ajẹ́bẹ́yìn náà ti sọ ti kiri ó wí. èmi ẹlẹ́ẹ̀kejì ẹ ti tún àgbà yìí pé kú tí ò lóore ni wọ́n tún fi pàdánù ìsàtẹ̀ sọ pé kọ̀tọ̀ sí i ìjọ àbátọ́ sí ọlọ́run ní jó dórí ẹ̀ rárá ìjọ ọ̀tọ́ sí ọlọ́run ní jó dórí ẹ̀ eléyìí ọba wọn. gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sísọ pàdánù Ibrahim ni o Yusuf ni o wọn sọ kànga ni o ẹja gbẹ́nìkan mi ni o kọ̀jọ́mọ́ tàbí ìsà ọlọ́run ló fọ́ra ẹ̀ sọ́nù Kùránì pé wọ́n ju ànábì Ibrahim sínú náà ọlọ́run sọ pé wọ́n sọ ànábì Yusuf sínú kànga ọlọ́run sọ pé ànábì Yunus ẹ̀jágbóni kò sọ ti yí sábẹ́ kò sọ pé àkàmá gbélé ìgbóni wọ̀ ọ̀kan ló wí ìtọ́lọ̀ òwúlẹ̀ ń bọ́lọ̀ ń wí eléyìí ọba àwọn. ẹ tó sọ pé èèyàn gbọ́dọ̀ máa jẹun ni kí wàá ní jẹ́ sẹ́mọ̀ nígbà náà tàbí sẹ́mọ̀ lọ́ba wà mo ti sọ́lẹ̀ kan mo lẹ́ẹ̀ máa ń kúrú agbára ọlọ́run sórí agbára èèyàn kódà ẹ tún fẹ́ sọ pọ́lọ́run tó kéré lágbára sí èèyàn gan torí pé èèyàn lè wà nílé fún di ọ̀sẹ̀ kan tí àwọn màlẹ́kà ẹ̀dá ọlọ́run ni wọ́n kí làwọn màlẹ́kà ń jẹ níbo lọ́lọ́run sọ pé wọ́n ń jẹun nù kùránì níbo làníbi sọ pé wọ́n ń jẹun àwọn màlẹ́kà náà kí wọ́n ń jẹ ẹ̀dá sì ni wọ́n. báwọn eléyìí wọn bẹ́ẹ̀ àwọn ọmọ iṣẹ́ ìtàn rìnrìn lórí ilẹ̀ ogójì ọdún tẹ́kọ̀ rìnrìn wọn wà àwọn èdè ó dákun wọn ò sì gbóúnjẹ dání kí wọ́n ń jẹ lógójì ọdún ọlọ́run sàsọ sọ mọ́nìwà sálùwà kalẹ̀ òun sọ ẹyẹ tá a ti yan sára ẹ̀ káwọn fowó ká pẹ̀lú tí wọ́n bá ti fọwọ́ kàn báyẹn ẹyẹ ó lulẹ̀ yóò kù wọ́n tú lẹ́yìn rẹ̀ ẹyẹ ń ti wà ẹran rẹ̀ ti wà ń yíyan wọ́n mọ̀ jẹ́ ni wọn ò sẹ̀sẹ̀ torí pé kò sí kòkòrò wọn lórí rìn kò dáná kò sí ráìsì kò sẹ́wà kò sí bẹ́ẹ̀lì àwọn fẹsẹ̀ sì jẹ́ ọdún ọlọ́run gẹ́gẹ́ lọ́sọ bákan náà etí mo tó bẹ́ẹ̀ fi sẹ̀rí ni pé ìgbà táwọn asahabul kaf tako sínú òkòtò tí wọn ò gbóúnjẹ dání tí wọn gbómi dání nínú Quran chapter eighteen láti verse one rẹ̀ títí dé sixty kí ni wọ́n ń jẹ o tó didi ọgọ́rùn-ún ọdún mẹ́ta àtọ̀dún mẹ́sàn-án tọ́lọ̀ ń wí ṣe ọlọ́run tó bá àwọn eléyìí o tí ò jẹbi ọ́ pa wọ́n fọ́dúgọ́rùn ọdún mẹ́ta àtọ́dún ọdún mẹ́sàn-án three hundred and nine years ọlọ́run yọ̀ lágbára sí bọ́ yí fún yíbò for million years lọ́dọ̀ ọtí yín báwọn ò sì kú o tírílíọ̀nù àná ń yà sí ọlọ́run sọ bẹ́ẹ̀ ní sọ́ọ̀tún káfù fún rẹ o Quran chapter eighteen o láti verse one ẹ ti kà ẹ má fẹ́ gbàdọ̀ ìbí verse sixty tí wọn ò kú tí wọ́n sì ń bẹ láàyè fún di tírílíọ̀nù àná ń yà tí ọlọ́run sì ṣètò bí wọn ò ṣe kú pẹ̀lú àìjẹ́ àìmú wọn ẹ̀wá lọ́rọ̀ yẹn ọ̀lágbára àti bọ́ isaí fún one million years lọ́dọ̀ tí inú agbára ọlọ́run kú lọ́dọ̀ tí wa. wọ́n á lọ sínú Sahih Bukhari òun ni mo gbé dání yìí o volume four rẹ̀ ni mo gbé dání ni mo ti fẹ́ kàrọ̀ yìí o tí ọba àlìyá ń pẹ̀lú rọrùn báàbù tó wà ń bẹ̀ ní báàbù forty nine lòzólò Ìsá bíní mọ̀ríyámà àléhìmọ̀ sàlám ọ̀rọ̀ nípa bí Ìsá ọmọ mọ́ríyámà ó ṣe sọ̀kalẹ̀ sórí ilẹ̀ kíkẹ́ àtijọ́ ọlọ́run lọ bá Ìsá àtìyá rẹ̀ o. tọ́ ana Sa'id abúlé Musayyab Sa'id ọmọ Musayyab sẹ́mi àbá òrèrà rọ̀díyà láàyò ọgbọ́tà bú òrèrà kọ́lọ́ ọ̀hún kọ́ba ayọ́nu sí tọ́sọ báyìí pé kọ́lá Rasulullahi sallallahu alaihi wasalam ànábì kíkẹ́ àtijọ́ ọlọ́ọ̀bá máa lọ bá ọsọ báyìí wípé wàlẹ́dì nẹ́fṣì bìyàdì mo fi ọlọ́run bá tẹ̀mí mi wà lọ́wọ́ rẹ̀ mi búra là yóò ṣe ká nà ń jẹ́ ńsìlà fi kún bónú mọ̀ríyàmà ìsà ọmọ mọ́ríyàmà ọ̀sọ̀ kalẹ̀ sáàrin yín láìpẹ́ hakaman ladajọ́ adilan onídọ́gba fayexil sọ̀líbà ìsà òun igi àgbélébù tí wọ́n ń pè ní pé wọ́n kà mọ́ta àwọn díẹ̀ náà ni wọ́n kà mọ́ yóò á padà parẹ́ láyé àgbélébù wọn parẹ́ wàyà kóló lè hìn síra yóò pa àwọn ẹlẹ́dẹ̀rún láyé wàyà tó òjì sí à kò ní gba owó òsàkọ́lẹ̀ pé àgbà ìsìn sábà jà máa sanwó òsàkọ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe ń san látijọ́ kò ní gbà lọ́wọ́ ẹnikẹ́ni láyé wàyà fi ń dùn mọ́ẹ̀ owó ọ̀pọ̀ rẹpẹtẹ lásìkò rẹ̀ hátàlẹ́yẹ kìbílàwù ahadun tẹ́pẹ́nikẹ́ni ò ní gba sàrà lọ́wọ́ ẹnikẹ́ni mọ́ hátàtàkùnà sájídàtù wáhídà tí ìforíkanlẹ̀ yọ̀kan láyé ńgbà náà xeyramina dúníyà máa fi tí èlò rẹ̀ ju ayé àti tìǹbẹ̀ láyé lọ. a àdìsí àkọ́kọ́ náà ó tún sọ̀rọ̀ míì Abu Hurairah rọ̀dí aláàánú ládìsọ tó tẹ̀lé ó ní kọ́lá Rasulullahi sallallahu alaihi wasallam ànábì kíkẹ́ àtijọ́ ọlọ́ba amọ̀nà bá sọ pé kayfa antum báwo lẹ́ẹ̀ṣẹ̀ wá ìdáná bónú bá sọ̀kalẹ̀ wà tí ẹni tí ó sì jẹ́ olórí láàrin yín jọ náà pàápàá jùlọ nínú àdìsí sọ̀hí muslim tánàbí sọ pé man kadhaba alayya muta'ammidan falyataba wa maq'adahu minan nar ànábìlẹ̀ ẹnikẹ́ni tọ́ba mọ̀ mọ́ àpárọ̀ mọ̀ ìrìn tí ìwì tọ́ba ni mo wí kó tọ́ lọ yin ààyè rẹ̀ tí ó jókòó sínú náà fúnra ẹ̀. bèèlè kẹ́yìn tó àpárọ̀ mọ́ náà kọ́ lọ́ọ́ máa wí kàkẹ́yìn máa wí lójú kejì kọ́ máa wí tọ́lọ̀ ò wí á eléyìí mọ́ muslim òun ni mo tún gbé dání volume one rẹ̀ ni mo gbé dání o page one hundred and thirty-five hadith one two hundred and forty-two hadith two hundred and forty-two. ana abi urata radiyallahu anhu abu rẹ̀ kọ́lá ń kóyọ́nù sọ báyìí pé kọ́lá rasulullahi sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run kíkẹ́ àtìgẹ́ ọlọ́ba mi lọ́ba sọ yìí pé wàlẹ́dì nafsi biyadi mo fi ọlọ́run tẹ́mi mi wà lọ́wọ́ rẹ̀ mi búra o la yóò ṣe ká nà yé sira fi kún bónú mariam sallallahu alayhi wa sallam ẹ̀yin sọ ọmọ mariam ọ̀ sọ̀kalẹ̀ sáàrin yín hakaman ní adájọ́ mokositọ̀ onídọ́gba fayexil absolib yóò rún àgbélébù wàyàtọ̀ lè xèǹsẹ̀r yóò pa àwọn ẹlẹ́dẹ̀ rẹ̀ wàyàtọ̀ olùjísíà yóò kọ owó òsàkọ́lẹ̀ kò ní í gbà wàyàfẹ́ ìdòlùmọ́ọ̀lù owó ọ̀pọ̀ rẹpẹtẹ hata la yakubila ahad tí òfin sẹ́ni kasi ọba lórí ilẹ̀ mọ́ àdìsí kan nọ. àdìsí mi nínú àdìsí one and forty three muslim yìí náà àlẹ́bí sọ̀sán sọ pé wàláhì mo fi ọlọ́ọ̀ba búra wàyẹ̀ ń zìlá nà bùnú mọ̀ríyàmà hákàmùnà àdìlà dájúdájú sàmù mọ̀ríyàmà ọ̀sọ̀kà ìsàrin ládàjọ́ onídọ́gba fàlàyé sìrà nà sọ̀lì dájúdájú yóò lu ìdí àgbélébù ó tún lo taokid wàlàyé tó lánà lè sẹ́ẹ̀ yóò pa àwọn ẹlẹ́dẹ̀ wàlá yàtọ̀ anàlù jísíyà yóò kọ owó sàkọ́lẹ̀ wàlá tàtòrò kánàlù kìláàs fàlàyùs àlèhà àwọn arákùnrin ọmọ jẹ káàkiri tí ò ní sẹ́nìkan tí ọmọ tẹ̀lé wọn lẹ́yìn wàlá tẹ́lẹ̀ habana sahana wàtàbàgùd wàtàhásùd ànábì ní ọ̀tá ìkórè ara ẹni èké tara ẹni yóò parẹ́ wàlá yàtọ̀ wànà ilà mal yóò máa ka àwọn èèyàn kẹ wá gba owó fàlàyé bílù ahadon ẹnìkan ò níyọjú láti wá gbà àdìsí mi ní two hundred and forty four ó tó lera wọn ni àdìsí èdè àbúrò rẹ̀ ló tún gbà á kọ́ lọ́n kó yọnu sí i ó ní kọ́lá rasulullahi sallallahu alayhi wa sallam kéfà antum báwo lẹ́sìn wa ìdáná sàlàbùnú mọ̀ríyàmà fi hàn nígbà yìí sọmọ bá sọ̀kalẹ̀ sáà ní wà mọ̀ kàn tó ń darí yín àbúrò rà wá ní alikẹ̀dẹ̀rú nà mọ́ hàmà kan àbúrò yà ni njẹ́ ìmọ̀túnmọ́ hàmà kan tànà bí wíwọ́n pé yọ darí yín ó jẹ́ olórí yín wọ́n láwọn ọ̀mà kóòtù là tó bẹ̀rù ni mo ní àwọn àmà sọ fún mi paul fàámà kún bí kìtàbí rọ́bì kún tabaraka wa ta'ala yóò máa darí yín pẹ̀lú tíra ọlọ́ọ̀bá tí ṣe kùránì ọba tí mímọ́ àti gíga ṣe tiẹ̀ wà sunnati nàbí yìí kún sallallahu alayhi wa sallam àti súnà nàbí yín kíkẹ́ àtijọ́ ọlọ́ọ̀bá máa lọ́ọ́ oní ìdarí yín nínú àdìsí muslim náà volume four mùjáládù ẹlẹ́ẹ̀kẹrin àdìs page two thousand two hundred and fifty eight page two thousand two hundred and fifty eight àdìs one hundred and sixteen àdìs one hundred and sixteen mo dúró fún gẹ́gẹ́ fi kọ́ ni o kọ́ọ̀lù kọ́ọ̀lù rasulullahi sallallahu alayhi wa sallam ànábì kíkẹ́ àti gẹ́ ọlọ́ọ̀bá máa lọ́ba sọ pé yakhruju dajjal fi ummati.

fọyẹ́bàfọ̀ náà yí sábìnà mọ̀ríyàmà ọlọ́ọ̀bọ̀ wà gbé ìsàmù mọ̀ríyàmà dìde kàánà orúwàtú búnú mọ̀sẹ̀ọ́dì ìsàmù mọ̀ríyàmà jọ orúwàtú ọmọ mọ̀sẹ̀ọ́dì ní jíjọ lójú ànábì sọ bẹ́ẹ̀ fáwọn sàbẹ́ fọyẹ́tì lóbù ànábì sọmọ àwa mọ̀ríyàmà yọ ọmọ wádà jáàlì káàkiri fàyọ́nìkù yóò sì padà jáàlì fún mọ̀yánkófù náà sùn sábọ̀ àsìnì lẹ́yìn ìgbà àwọn èèyàn lò ọdún méje lórí ilẹ̀ lẹ́sàbẹ́nà ìfúnni ní àdáwà láàrin ọdún méje kò ní fúnmọ̀ yorùsílù lọ́ọ̀rí hambarida mi kíbalì sham lẹ́yìn ìgbà náà ọlọ́wọ́ bọ́ wà fi atẹ́gùn kan tí ó fẹ́ wá láti agbègbè shamu tó ti di orílẹ̀-èdè mẹ́ta lónìí jordan syria lebanon shamu ní jẹ́ látijọ́ ọlọ́wọ́ wà fi atẹ́gùn tútù kan wá láti agbègbè shamu fàlàyébíkọ́ aláwọ́jìlẹ̀ harídì ahadun fi kọ́lùbí mithkọ́lù zarrati min khayrin aw imani ilà kọ́bàdọ́tìhò kò ní sẹ́kù ẹnìkan lórí ilẹ̀ tẹ́pẹ́ ìgbàgbọ́ nínú ọlọ́run tó kéré bí èso jẹ́rọ kan bẹ̀lẹ́ ní àyàfi kátẹ́gùn ìwọ́ pa atẹ́gùn ìwọ́ pa gbogbo àwọn mùmínì lórí ilẹ̀ ntànà bíi sọnù àwọn ìparọ́ mánà bíi tiwa ntọ́wọ́ sì wíwá máa ń wí. tọ́ hata lawa ana hadakunda khalafi kabadu jabal ale bi tẹ́lẹ̀ kan mi bá sasi abẹ́ kòtò òkè ladakala ti wà lé atẹ́gùn ọ̀fẹ́ wa bá ń bẹ̀ hata tẹ kìbi dọ̀tí yẹ pa kọ́l sẹ̀mí tó amí rasulẹ̀ sọ̀ sọ̀lá àbúrò yà lẹ́nu ànábì mo ti gbọ́ bóyá wọn fàálẹ̀ àbúrò rẹ̀ tún ṣe sàbí ànábìmọ̀ lónìí ọ̀dọ̀ wọn láti tún mọ̀ eléyìí ni ó dúró bá wọn. àwọn àfáà wa amadiya sì tún sáré lọ síbi kùránì yorùbá wọn ní saudi lọ́tẹ̀ ẹsẹ̀ tòótọ́ ni saudi lọ́tẹ̀ gbogbo tí n bá ń bẹ láyé náà saudi náà ni àwọn ọmọ nàìjíríà wọn kọ saudi bá wọn tẹ saudi ọgbọ yorùbá lóòótọ́ ṣùgbọ́n ọgbà àwọn àfáà tí wọn kọ ọgbà wọn gbọ́ máa fẹ́ ka kùránì ọ̀hún gan tí wọ́n wí kábàlẹ̀ gbọ́ ohun tí ń bẹ́ẹ̀ nù kùránì chapter four verse one hundred fifty seven to one fifty nine lẹ́ẹ̀kan níwọ̀n àbá kọ́mọ́ bá a di pé wọ́n sọ kùránì yorùbá àbí òtí ẹ̀ sílẹ̀ báwa ṣe ń wí ọ̀nà ẹ̀ gbọ́ yìí o va four and fifty eight nìkan ní irọ́ àkàmọ́ ẹ jẹ́ nǹkan gbogbo ẹ̀ one fifty seven àti ọ̀rọ̀ wọn tí wọ́n sọ pé dájúdájú àwa ti pa àlìmọ̀síwò yìí sa ọmọ mẹ́ríàmù òjíṣẹ́ ọlọ́run bẹ́ẹ̀ sì ni wọn kò pa bẹ́ẹ̀ sì ni wọn kò kàn má àgbélébùú alóore ṣùgbọ́n a jẹ́ kí ó rí bẹ́ẹ̀ lójú wọn ni àti pé dájúdájú àwọn tí ó ń ṣe ìyapẹnu nípa rẹ̀ dájúdájú wọn ń bẹ nínú iyèméjì nípa rẹ̀ kò sì sí mímọ̀ kan fún wọn nípa rẹ̀ àyàfi ìtẹ̀lé àròsọ irú táwọn náà ń sọ ní ìsìn bẹ́ẹ̀ sì ni wọn kò pa á dájúdájú verse one hundred fifty eight bẹ́ẹ̀ kọ́ ọlọ́run gbé e lọ sí ọ̀dọ̀ ara rẹ̀ àti pé ọlọ́run jẹ́ ẹni tí ó tóbi ọlọ́gbọ́n ó nu ẹ bá ń gbé ẹ bá ń gbé tírímì sí nta ádámù àti kàmẹ́lì wínú tẹ ni wọ́n ní mọ́ o ntàlájà ádámù àti kàmẹ́lì kọ́ lẹ́nu àtàfà alákà bàbá ẹlẹ́sìn mẹ́ta tó kúnjọ ní ọlọ́run fọ̀run kẹ́gun wọn ẹ bá ń gbé tírímì sí o. ẹ bá ń gbé àbùdáwùdà náà tó sí o. àdéhùn tírímì tó rèé o júùsì ẹlẹ́ẹ̀kẹrin ni o volume four ni o àdìsí tírímìsì lélẹ́yìí o. báàbù máa jẹ́ àfihàn sóde isa bílí mọ́ríyámà aleyhi salam ọ̀rọ̀ tó wá nípa bí isa ọmọ mọ́ríyámà ó ṣe sọ̀kalẹ̀ òní ẹ́dìn òní tọ́píìkì o kọ́lá rasulullahi sallallahu aleyhi wa salam ànábi kíkẹ́ àtìgẹ́ ọlọ́ọ̀bá máa lọ bá níwà lẹ́dí nafsi bíyáàdì àníbi ni mo fọlọ́ ọ̀tẹ́ mi mi wà lọ́wọ́ rẹ̀ mi búra o là yóò ṣe ká nà yé nsí la fi kún bónú mọ̀ríyámà isa ọmọ mọ̀ríyámà ó ń súnmọ́ tòsí ìgbà tí ó sọ̀kalẹ̀ wà bá yín o hákàmọ́ ládájọ́ o mo kú sí tọ̀ onídọ́gbọ́ o fàyẹ́kísírù sọ̀lẹ́ ibè yóò rún àwọn igi àgbélébú wàyàtòlù xìnsìr yóò pa àwọn ẹlẹ́dẹ̀ o wàyàtọ̀ òjísíà yóò kọ̀wé òsàkọ́lẹ̀ o wàyàfẹ́ ìdòlùmọ́ọ̀lù owó ọ̀pọ̀ rẹpẹtẹ àtàlà yẹtùbílẹ̀wò ahad tẹnikẹ́ni òfin ní ìgbà náà o àdìsí eléyìí wà ní àdìsí two thousand two hundred and thirty three two thousand two hundred and thirty three ìmí ìtúrẹ́ o àdìsí two thousand two hundred and forty four àdìsí two thousand two hundred and forty four máa àfikọ́tì isa bin mariam dajal ọ̀rọ̀ táwọn ẹbí sọ nípa bí isa mariam ó sì padà jáàlì tírẹ́ẹ̀nì lọ́dọ̀ amadíà tírẹ́ẹ̀nì àná bí